ló máa wáyé o. emalete baptist church ní odò challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la gomẹjọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa. yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. ní àkókò tí a bá yìí. bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. lórúkọ Jésù Imagine the joy that fills your heart you have just given birth to a bouncing baby. Imagine the excitement that energizes you when you hear the news that your first grandchild has just been born. Imagine the comfort you get knowing that mother and baby are having a good night's sleep. Yes, that is the assurance you get knowing that Vitafoam has the perfect fit mattress for all body weight. With our Buy Right chat, you can get the best mattress that goes with your body weight. Don't just buy a mattress, buy a Vitafoam mattress designed to fit your body weight from any of our accredited at Dillers nationwide or visit us on www.vitafoamng.com to place your order today. Vitafoam, the fine art of living. is the season of enthronement. It is the season to unveil the 2021 Oyo your State 100 Most Influential Personalities and Brands. The season to enthrone the 2021 Oyo your State Man of the Year. The season to unveil the 2021 Oyo your State Youth of the Year. The King of Boys. This three in one event comes up Sunday, 30th January 2022 at Manhattan Hall, Jericho, Ibadan. Red carpet starts 3 p.m. Main event 5 p.m. This event is brought to you by The Watch Africa Limited and proudly supported by Ibadan Media, the George event, and Manhattan Hall. Official media partner Fresh 105.9 FM. For inquiries, please call 0803 321 4256 0706 193. 5123 and 0807 288 7155. Proudly endorsed by the Oyo State government. Oyo State, raise up for the enthronement. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde. ṣẹ̀ṣẹ̀ fẹ̀ tó kílẹ̀. ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh ó ti mú yẹ̀sì báyìí. n lò òun ni ọmọ sọ fáwa. ó lọ kàtíkì. àwọn òwò wérò kò sí wàhálà sájà bò. Fẹ́mi Alábí jáṣe bẹ́ẹ̀ ń kọ́ àgbọ̀ wọ́n ya pépà tèmi o. àlàyé kò tiẹ̀ mọ́ra ni kólúkálukú máa yẹ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti gbọ́ wa o ṣé ẹ̀rọ yẹ. ó yẹ kí ni. <laughs> ṣé òbú rárá lé ẹ ó yẹ kó ti máa yé ẹ ó funfun torítorí yìí Eh. òní á sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sáìkú tí ṣe bá lè rọrùn kárí bá ti ṣe láyé ká sì rọ́nà gbégbà ọjọ́ etí lè ní kíkó dẹ̀tì lórí wa àrùn kọ́ dẹ̀tì lórí wa o àìríṣe kọ́ dẹ̀tì lórí wa o gbogbo ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ kárí nǹkan tọ́ka sí o ọlọ́run má ṣe wá ní iṣẹ́ larí kò sówó tó ọlọ́run wọlé abi tí wọ́n ti kí túbà lónìí wọlé abi gbogbo ibi tí wọ́n ti forí kanlẹ̀ wọlá àwọn ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn tí wọ́n sì ń hmm. ké wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ nílé ayé. kó fi ṣàánú wa kó ṣàánú wa o. ilẹ̀ yóò ní dìbàjẹ́ bíbí owó ire ọmọ tàkútì ṣe bá lè ọ̀rọ̀ kó máa rọ̀ sọ̀mùsọ̀ ọ̀dẹ kálukú wa torí wọ́n ní kọ́nàjọgbọ́n tẹ́ rí ní ìṣàwò Tinubu. ǹjẹ́ rí ẹ. ìjòkùn wọ̀rọ̀kọ̀ náà ní ìṣàwò tọ̀dàn. Mm. máa wọ́ máa wọ́ ń ta owó tòjòlá. Mm-hmm. adíá fún èrìgì àlọ́ tí ó jobi àgbọ̀n kan. Mm. wọ́n ní kó tó jobi àgbọ̀n kan tán kọ́ mm. ire gbogbo ní wọlé tọ́ni. ire owó ire ọmọ ẹ̀kútì ṣe bá lè ọ̀rọ̀ kó máa rọ̀ sọ̀mùsọ̀ ọ̀dẹ gbogbo kálukú wa lóòrọ̀ tòní tó bá jẹ́ lólóúnjẹ dé ni ẹ bá ti láǹfààní àti wọ́ túwó mọ́dọ̀ túwó ni. túwó ni o. ló tún jírí. ẹ wá gbẹ̀gìrì. ok. ẹ gbọ̀n sí lórí ẹ ẹ bá kàn sí obì yọba mi kàn sí mọ́ mi yọlọ́yọ́ wọ́n ṣàyè ṣètò wọ́n kọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣe ọyọ̀ ọ̀hún tí ó mú yẹ tí ó yọ̀ tí ó yọ̀ ẹgbọ́n lé lórí bá sọ tẹ́ẹ̀dì bá yọ ẹgbẹ́lé mm. tẹ́ẹ̀ bá wá somi ọbẹ̀ ata ẹlẹ́ja ẹ má bomi ọbẹ̀ ẹ̀ lé báwọn o ó ṣeé ṣe kó gbé egun lọ́wọ́ yọ̀yẹ̀ wa kò ní yẹ ẹlẹ́ a ní ṣèjẹ́ àní ṣèmú òní á mm. wá síre àwọn ìwé ìròyìn ta kó The Punch Daily Sun ó wà lákàtà tèmi. Nigeria Tribune àti Vanguard ló wà lọ́dọ̀ mi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi ẹja máa fún yín láwọn àkòrí ọlọ́kan ọ̀jọ̀kan bó ṣe ṣúyọnú àwọn ìwé ìròyìn ọ̀hún lórí ti Nigeria Tribune ọ̀rọ̀ nípa ti epo petro tí wọ́n ní tá a bá tún ṣọ́ra yóò di pé ọkọ̀ ó mọ̀ gbémúlémú ní àwọn ilé epo òun ló wà lójú ìwé àkọ́kọ́ rẹ̀ tó ń sọ pé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹwa nàìjíríà ti fẹ́ bẹ̀rẹ̀ ìwádìí lórí jálá epo petrol tá a ń lò gan-an hmm. ní nàìjíríà àti pé kọ́mọ̀dé pé wọ́n mọ̀ mú òun lómùú lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo subsidy tíjọba pé àwọn iyọ̀ tó bá yá wọ́n ní bá a ṣe ń gbọ́ fìrìfìrì pé ó dàbẹ́ ni pé epo petrol tó fẹ́ wọ́n wọ́n ní àwọn fẹ́ mọ iye epo tá à ń lò àkọ́kọ́ kí wọ́n lè bá àmọye owó tí iléeṣẹ́ tí ń pọn epo nílẹ̀ wa nàìjíríà fi ń ṣe àtúntò àti àtúnṣe àwọn ẹbu ìfọpo wa wọ́n ní àti owó míì tí wọ́n ná lẹ́ka epo petrol kó mọ̀ di pé ìṣe ni wọ́n ń gbé wa ní mugun ojú ìwó kejì ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ mo ti rí. tọ́ ọ̀rọ̀ lórí opó tó o fi bẹ̀rẹ̀ ńlẹ̀mí náà fi ṣẹwọ́ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn Daily Sun àti The Punch ọ̀rọ̀ epo náà ló tún wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ṣe ni àwọn yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo tẹ́lẹ̀ lọ́wọ́ tá wà yìí ọ̀rọ̀ ti fẹ́ gbárì fáàsì o nítorí ààrẹ muhammadu buhari ni mo ti tẹ́tí sí ọ̀rọ̀ tí àwọn kan bá mi sọ lákàtà ti ọ̀rọ̀ ètò ààbò yìí pé bá a bá ẹ e yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo lásìkò yìí táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ kan sí ìyanṣẹ́lódì hmm. ìṣẹ̀lẹ̀ endsars yóò kéré nínú nǹkan míì tí ó tún ṣẹlẹ̀ tí ó burú lórílẹ̀‐èdè yìí torí rẹ̀ numu káfàró àwọn wo ló tún sọ̀rọ̀ tó gbé ngbà tí a bá ń tẹ̀síwájú nínú ìròyìn àjábalẹ̀ ẹ gbọ́ lákọ̀tún. tó baba Edwin Clark ti sọ̀rọ̀ ó kọ lẹ́tà ṣàgìlà kan ó fi ránṣẹ́ sí ààrẹ Muhammadu Buhari pé gbogbo alamọ bó ṣe ń lọ o ààrẹ ẹ̀yin kọ́ lẹ mú àlàáfíà dé bá ẹkùn Niger Delta o àwọn èèyàn tó wà ń bẹ̀ tọrọ ẹkùn Niger Delta kálára àwọn ni wọ́n gbìyànjú tí wọ́n sì mú kí àlàáfíà ó débẹ̀ torí pé agbọ́pẹ̀ ń sọ pé àlàáfíà tó dé bá Niger Delta àtàwọn apá abìkan ní gúúsù-gúúsù lẹwa Nàìjíríà iṣẹ́ ọwọ́ yín ni ẹ padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ ló o. kò sígbà tí ẹ̀kú òtún ní padà yá lórí lábala o. Mhm. Edwin Clark sọ̀rọ̀ ààrẹ <laughs> Muhammadu Buhari ló sì bá sọ mhm. ó ní abala ọ̀rọ̀ ètò ààbò lápá ilẹ̀ wa nàìjíríà pàápàá jùlọ àríwá ìwọ̀ oòrùn gúúsù àti ìlà rẹ̀ wọ́n ní nǹkan ò sánmọ́ná ẹ má jà á fẹ̀kọ́ tanná fúnra wa mọ́ ẹnìnú ìyún àwò gédéǹgbé àmọ́ lọ́wọ́ ti tòkè wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ògbìmọ̀ tó ń ṣe kò kárí wọn ìyún police service commission àwọn òṣìṣẹ́ ẹbẹ ti gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta wọ́n ní ìṣọwọ́ bí wọ́n ṣe ń gba àwọn constable constable sẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá ah, ah, ah, hmm. ẹ sì fọ̀bọ́ lọ̀ wá tó báyìí àwọn òwúlò àbí bí wọ́n ṣe tàka sí wọn nu ìyanṣẹ́lódì ti bẹ̀rẹ̀ ó ní rẹ̀bùtù wọn ní iléeṣẹ́ ọlọ́pàá àwọn aláṣẹ tó wà ń bẹ̀ àpapọ̀ kí wọ́n tètè wá wọ̀kọ̀ fi ṣàdàbí bẹ́ẹ̀ kọ́ nǹkan la o. Hmm. ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard afẹ́nifẹ́re ọ̀hánẹsẹ̀ Ndigbo àti MBF ní pé wọ́n bínú wọ́n bínú tán wọ́n làwọn bínú sí ìgbìmọ̀ tẹ̀kótó tí ń bẹ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹwa Nàìjíríà tí wọ́n pé bíríkótó pé bíríkótó tí wọ́n gbé ọ̀rọ̀ ọlọ́pàá àpínlẹ̀ yẹ̀wò tí wọ́n sì pé àwọn kọ́ wọn ni ẹ̀ ṣe àpè ẹ̀kọ́ kí ló dé ó ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. agbo ti ètò òṣèlú wọn ni ó dojú ẹ̀ báyìí o adití ń sọ fádití pé òun ni rápà tó gbóná wọn ní kò burú kò bàjẹ́ kálukú wa náà láàjọ fojú bá a lẹ́ẹ̀kìtì wọ́n dìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC wọ́n dìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú PDP láti fọmọ oyè kalẹ̀ ta ń ló ní ọwọ́ mímọ́ àtàyè funfun tí ó lọ díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú méjèèjì yìí wọ́n lé APC parí tiwọn ìfẹ̀hónúhàn tó gàgàrà ní àwọn ọmọ ẹgbẹ́ tó kúngùn lé pé ẹ ti gbé wa múgùn PDP náà parí tiwọn wọn ní kí apá ní ìfẹ̀hónúhàn tó gàgàrà ó tún bẹ́ta àwọn tí wọ́n jọ takàngbọ̀n wọn ní kẹ́ni hmm. àbájáde ìsìn ìbò abẹ́nú tí wọ́n ṣe tó jẹ́ pé gèǹje ni ńṣe ni wọ́n fọ̀bọ̀ lọ á wọ́n ti lọ tọwọ́ bọnú ìsìn náà tí wọ́n sì ti lọ gbé ààrẹ gbẹ́bí fáláre hmm. wọ́n ní lọ́wọ́ tá wà yìí o nǹkan ṣẹnure o fáwọn èèyàn ní ìpínlẹ̀ èkìtì pdp apc àwọn ọmọ oyè wọn ṣe ni wọ́n ń fẹ̀hónú hàn. Hmm, ìròyìn kan bẹ ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard bákan náà ibi tí ààrẹ Muhammadu Buhari ti sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Sokoto ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ lánàá pé ètò ààbò ní ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ wa Nàìjíríà tó ń ṣe ségesège ó ń kọ̀ ń lóminú. Hmm. Ah, ààfin sọ́tàn tilẹ̀ Sokoto Saad Abubakar ńlá ààrẹ ti sọ bẹ́ẹ̀ ààrẹ ní ẹ wò ó bí nǹkan ṣe rí tẹ́lẹ̀ ní ìlà oòrùn àríwá ilẹ̀ wa Nàìjíríà àti gúúsù gúúsù ilẹ̀ wa Nàìjíríà kó tó di pé adébẹ̀ àbẹ́ẹ̀rí pàlàáfíà ti wà ńbẹ̀ nísìnyí hmm. àmọ́ tí ìwọ̀ oòrùn àríwá yìí náà ní kọ̀ọ̀hún lóminú ìbẹ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ṣẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ròyìn ọ̀hún oh. òun lọ̀rọ̀ yìí tó ń sọ̀rọ̀ nípa twenty twenty three jẹ́ ń sáré mu èrè díẹ̀ tí Nàìjíríà fi nílò Tinubu Sanwó-Olú Ọbaṣá àti àwọn èèkàn míì nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n bu ẹ̀kẹ́lu ọ̀rọ̀ náà wọ́n pẹ̀ kẹ́lu wọ́n pé Nàìjíríà nílò Tinubu lọ́dún twenty twenty three kí lèrè díẹ̀ wá ìtàn fi sọ bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ ìbẹ̀ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard. lágbọ́nrin tí ọ̀rọ̀ ètò bẹ́ẹ̀ ni ń bẹ lójú ìwé kìíní ìwé ìròyìn The Punch náà wọ́n lóun ló mm. lọ́ mímọ́. àti àyà funfun. sókè. wọ́n ní ààrẹ Muhammadu Buhari ti pa á láṣẹ wá ipe ìṣọ̀wọ́ bí àwọn agbésùmọ̀mí ṣe ń fi orílẹ̀-èdè wa Nàìjíríà lápè tá à ń gé wọn lọ́wọ́ tí wọ́n tún ń bọ̀ ká lọ́wọ́ tá wà yìí kò sáyè fúnranù kò sáyè fóṣì mọ́ ẹni ẹ bá ti rí yí pé jàǹdùkú ni tó sì jẹ́ pé agbésùmọ̀mí ni ó ní ẹ fi ná fún lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má tiẹ̀ wojú rẹ̀ pẹ́ẹ̀mejì nítorí bóun ṣe ń gbìyànjú kórílẹ̀-èdè wà lálàáfíà àwọn ni wọ́n fẹ́ máa fọwọ́ aago sẹ́yìn wọ́n ní lójú ọgán ìní ààrẹ ti pàṣẹ fún wọn pé ẹnikẹ́ni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ bóná fún un nílẹ̀ wa nàìjíríà bẹ́ẹ̀ ni ìrìn àjò orílẹ̀-èdè wa nàìjíríà sí United Arab Emirates tẹ́lẹ̀ mm táwọn aláṣẹ bẹ̀ tí wọ́n gbégi dáná yìí pé ah, eh, for now lásìkò yìí o ẹ mọ yọjú wọ́n ní wọ́n ti tó bá ti bẹ nàìjíríà wò kó má yọjú wọ́n ní wọ́n ti pawòdà táwọn ṣe báyìí o wọ́n ní tó orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn orílẹ̀-èdè bíi mọ́kànlá míì kan táwọn ti fòfin dè tẹ́lẹ̀ ẹ ti fi rí o ẹ máa wọlé ẹ máa jáde kò séwu mọ́ fún yín bí tí ò kó mọ́ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ìròyìn kan wà ńbẹ̀ tó ń sọ nípa ti ètò ìdìbò abẹ́lé tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì inú ẹgbẹ́ òṣèlú APC láti Adó Èkìtì hmm. ọmọ oyè tí ń dupò gómìnà lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú APC méje ní pé àwọn yọwọ́ yọsẹ̀ kúrò nu ètò ìdìbò abẹ́lé ọ̀hún tá mọ̀ sí primary election wọ́n ní ó yá ẹ wọ́gi lé hmm. kódà wọ́n ṣàbẹ̀wò sí. Si, ọ́fíìsì àjọ olómìnira tó ń ṣe kò ètò ìdìbò tá a mọ̀ sí INEC wọ́n lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n lọ wọ́n lọ sọ̀rọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi ẹ̀hónú wọn hàn pé kùdìẹ̀kùdìẹ̀ ti pọ̀ jù hmm. ńbẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ọ̀dà mhm. ọ̀rọ̀ lórí Abba Kyari àti ó hush puppy ó hush puppy owó ọjọ́ òní tí wọ́n ní hush bó ṣe ń lọ mí lọ́tún lọ mí lọ́sìn yìí pé Abba Kyari náà ó jẹ́ ń bẹ́ẹ̀ ikú òṣàní jẹ́ wọn ni kó tún wáá pani mọ́ wọn ni èé ṣe tó fi wá jẹ́ pé Abba Kyari wọn ò filẹ̀ bí wọ́n ṣe gbé àyẹ̀wò tí wọ́n yẹ̀ wò fún níjọ́sí tí wọ́n sọ dúnmọ̀ pé Abba Kyari ọwọ́ rẹ̀ mọ́ funfun nana ni iléeṣẹ́ ọlọ́pàá ti ní rárá àyẹ̀wò tẹ́ yẹ̀ fún àyẹ̀wò píntì ni bó bá ṣe bó káàdì fún ẹ bó káàdì fún Abba Kyari ká mọ bí nǹkan ṣe ń lọ lórí ọ̀rọ̀ hush puppy àwọn fẹ́ rí fín ìdí kókò ìyún àwògedengbe lẹ́bàá òkè ń làwọn kan bá tún gbérú mọ́ ọ̀rọ̀ kan sí gbòòrò ayé pé ẹ ọkọ̀ bàálù kan tí iléeṣẹ́ ọlọ́pàá máa ń lò láti fò lọ́sọ̀tún fò lọ́sọ̀sì mm, wọ́n ní ọkọ̀ akérara wọn wọ́n ní ọbàjá wọ́n ní ta ló sọ bẹ́ẹ̀ wọ́n ní báwọ́sí ló ti gbé jásẹ̀ àmọ́ ńgbà tí iléeṣẹ́ ọlọ́pàá sọ iléeṣẹ́ ọlọ́pàá ní ẹ̀mẹ̀jọ náà kò já ẹ̀yẹ parọ́ mọ́ ẹ lọ tààràtà sójú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun tó jáde lónìí. Hmm. ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ti fi ìròyìn kan léde lójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune ìròyìn ọ̀hún ni pé mẹ́rìnlá nú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Federal Government College Birin Yari tí wọ́n ní àwọn ajínigbé jígbé pẹ̀lú àwọn olùkọ́ wọn níjọ́ òní wọ́n ní wọn ò tí ì dá wọn padà o wọn ò sì tí ì fi wọ́n lẹ̀ hmm. ọmọ ẹni kú sùn jẹ́ ọmọ ẹni nù lọ kọlọ́njọ́ mọ̀ jẹ́ kí eh, abiyamọ fojú sunkún ọmọ ibẹ̀ lójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune wọn làwọn ń ṣiṣẹ́ lé lórí o kọlọ́n jẹ́ kí wọ́n rí wọn. àmín hmm. ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ọ̀rọ̀ ètò òdìbò yìí náà ni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí wọ́n bá ṣe ń di Ọ̀ṣun ńlẹ̀ Èkìtì náà máa lọ àmọ́ ẹgbẹ́ òṣèlú ti PDP wọ́n ti mú ọjọ́ tí ètò òdìbò abẹ́nú yóò wáyé láàrin ẹgbẹ́ òṣèlú wọn fún ti ìpínlẹ̀ Ọ̀ṣun o wọ́n ní ọjọ́ keje oṣù kẹta ọdún tá a wà ńbẹ̀ yìí ni àwọn ọmọ oyè tó sì fojú hàn de mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ fẹ́ mọ àwọn adíje dupò ńgbà bá dojú ọ̀gbagadè ẹ mọ àwọn tí wọ́n jọ lọ takàngbọ̀n láàrin ètò ìdìbò abẹ́nú fún ti PDP nípínlẹ̀ Ọ̀ṣun kó tó di pé ẹni orí bá ṣe lóore tí ó lọ takàngbọ̀n pẹ̀lú ẹgbẹ́ òṣèlú gbogbo tó bá kù ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sì lọ parí rẹ̀ sójú ìwé kẹfà àmọ́ ìṣẹ̀lẹ̀ làlúrí kan náà tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Delta wọ́n ní afẹ́fẹ́ gáàsì ńlọ́màdún gbàmú wọ́n ní ilé bíi méjìlélógún ọ̀tọ̀ọ̀tọ̀ ńlójó gúgú èèyàn méjì ló sì bá ìṣẹ̀lẹ̀ náà rìn lọ sí ọ̀run alákejì wọ́n ní bí wọ́n ṣe ń sọ̀yún lọ́wọ́ wọn ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà míì náà mà tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger wọ́n ní ilé mẹ́tàdínlọ́gọ́ta ńlójóná gúgú ní ìpínlẹ̀ Niger ẹ lọ tààràtà sójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun tó jáde lónìí. ìròyìn kan bẹ lójú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ibi tí ààrẹ Muhammadu Buhari ti ń sọ fún àwọn ọmọ iléeṣẹ́ ológun lẹwa Nàìjíríà pé bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé ìfín ńlá pé àwọn agbésùmọ̀míhùn kan yà mọ́ gbẹ́sẹ̀ lé lọ bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n rí i pé wọ́n fín àwọn agbésùmọ̀mí lápè èyí tó wà nù sa wọn kí wọ́n fín wọn jáde kan lè bá rí i pé àlàáfíà jọba bẹ́ẹ̀ ni àlàáfíà táyọ̀ fún wa nílẹ̀ wa Nàìjíríà ó sọ yìí nígbà tí ó ń kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn àti ìjọba ìpínlẹ̀ Sokoto lórí pípàdánù ẹ̀mí àti dúkìá torí àwọn kan wọ́n ní tí wọ́n jẹ́ bíi sànbẹ̀sùn fapórọrí wọ́n ṣòro ńbẹ̀ láìpẹ́ yìí ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nàìjíríà Tribune mo ti rí. ọ̀dà èmi ìtúrẹ́ o gbàgede ojú ewé kínní ìwé ìròyìn The Punch Èkó ní ìṣẹ̀lẹ̀ ti wá wọ́n ní adarí ẹgbẹ́ awakọ̀ èrò ní ìpínlẹ̀ Èkó wọ́n gbé kúnlé pólì wọ́n gbé àtàwọn míì wọ́n ní àhámọ́ tí wọ́n wà náà ni wọ́n sì wà kí ló sì fa sábàbí ọ̀rọ̀ wọn ní rògbòdìyàn tó ṣẹlẹ̀ ń jò ní lẹ́kọ̀ọ́ àwọn gangan gan ní kanajẹ́gbọ́n tí ò kanajẹ́gbọ́n tí ò jẹ́ kí àlàáfíà jọba tí wàhálà òun sì fi ṣe bẹ́ẹ̀ wáyé tó sì mẹ́mí èèyàn rìn àmọ́ o bá tí ì mú wọn báyìí a lè rójú tú ọ̀rọ̀ wọ́n sì ń bẹ o lágodo iléeṣẹ́ ọlọ́pàá ojú ewé kínní sí ìkarùn ìwé ìròyìn ti the punch ló wà ṣé kata kọ́ṣọ́ ká lọ sókè lọ́hùn. ìròyìn tí mo kà tán lẹ́ẹ̀kan ni Vanguard ti wà lójú ìwé ogun ìwé ìròyìn Nigeria Tribune Sanwó-Olú ti ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó hmm. ló léwájú àwọn ìkànnì ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣiṣọ́ lójú eh, ẹgbẹ́ amúṣẹ́yà kan àbí ikọ̀ amúṣẹ́yà kan hmm. tí ó rí pé aṣíwájú Bọ́lá mẹ́ Tinubu èrò rẹ̀ láti di ààrẹ lẹwa nàìjíríà wá símúṣẹ wọ́n pè wọ́n ní aṣíwájú bọ́lá ahmed tinubu working committee abat ẹ wo sanwóolu ní ọmọ oyè tó ṣe é tà hmm, ọmọ oyè tó ṣe é fi hàn ọmọ oyè tọ́jà rẹ̀ yá ní wàràwàrà tí àwọn èèyàn ó kó jẹ rush rush òun ni tinubu ńbẹ lójú ìwé ogún ìwé ìròyìn ti nàìjíríà tribune tó jáde láàárọ̀ ẹ já lọ tajà díẹ̀ ọbẹ ta hmm, bẹ́ẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. bẹ́ẹ̀ mi jáde tòbótòbó. orí òkè àdúrà kẹ́kẹ́ lẹ̀ka sí gbàdúrà kẹrẹ ń orí òkè tẹ̀síwájú lórúkọ rẹ̀ ń jẹ́ o. níbi tí ìgbẹ́ wòlíì sunday sọládọ́yè lábẹ́ iṣẹ́ ìrọsẹ́ the end time power of resurrection ministry. ìjẹ́rì májẹ̀mú ìpè rẹ̀. àṣegbẹ́rẹ́ májẹ̀mú ìtẹ̀síwájú. àti ìgbẹ́dìde ní ṣiṣẹ́ bí mọ̀nà wá. tọkùnrin tóbìnrin ló lè gorí òkè ìgbàdúrà. pàṣẹ tòru látọjú ajé kó mi sì ti friday ọ̀sẹ̀ yìí o. bàbá wòlíì sunday sọlá lóye bàbá ẹ̀ta ẹ̀ ní bàbá orí òkè. láti bí kíbi wá ọ̀nà dé ojú ọjà amúlòkọ nílùú ìbàdàn. wọ́n mọ́tò tàbí gbé ọ̀kadà tó lọ sí gbàdùn ní àkàrà. bọ́lẹ̀ ní yànnà kíkẹ́mi láti bẹ̀ gbé ọ̀kadà tó lọ sí orí òkè tẹ̀síwájú. fún àlàyé sí zero nine zero fifty two eighty seven forty nine twenty six tàbí zero nine zero thirty forty five twenty three zero nine. ó ti gbàdúrà títí síbẹ̀ kò tí ì sí ẹ̀rí àdúrà. orí òkè tẹ̀síwájú ni ó ti wá máa gbàdúrà ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni country kitchen àyíká àyíká wọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dán tá a mọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ̀ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rẹ̀ ó Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ rere tó ń bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five bàbá jẹun tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o. wábí ọlọ́run tó sọ ibi di rẹ̀ fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódómù padà òun yìí kan náà ló ń ṣe agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ò ṣe lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tí ò ṣe nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọ́bìdire lójú ọ̀nà márosẹ̀ ìbàdàn sílùú ọ̀yọ́ ìyànà àbáwòdò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rẹ̀ ó dúró ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje. top sọ success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn pẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa ṣàn yòókù díẹ̀díẹ̀díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ lájẹsẹ́n cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sí topsources.ng. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù gbogbo cambridge igmb tàbí jupeb tó fi naptep and be prepared for the examinations between seven and ten months at educonsult. educonsult also provides opportunity for candidates on ict program for examinations like toefl sat o-level gce utme post-utme and others. àyè lẹ́gbẹ̀ẹ́ legbeno wà pẹ̀lú fún àlàyé ẹ̀pẹ́ zero eight one three five four three eight two educonsult together we soar with pride. àyẹ̀fẹ́ ẹ̀ tún ra mú. Música Christ Time Revival Movement presents twenty twenty two National Ministers and Workers Conference. Ah, BBPA Camp Grant, Dotu Village, Ajala Farm, Ìbàdàn Lagos Expressway, Ìbàdàn yóò tó kún fáfá lọ́dún yìí o. Nínú ìgbàgbọ́ àwọn àràṣẹ Ọlọ́run àti òṣìṣẹ́ tí yóò wáyé ń bẹ̀. Bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ Wednesday February nine títí wọ Saturday February twelve twenty twenty two pẹ̀lú àkòrí hold fast till I come. Dìímú ṣinṣin títì èmi ò fi dé ọ̀rọ̀ kàǹkà balẹ̀ ó dì kàyà. Ọ̀pọ̀ gba Jésù ni wọn ò dín kankan mú. Ọ̀pọ̀ tó dì mú ó ti bọ́ lọ́wọ́ wọn. Ìgbàgbọ́ gbani bọ́sọ̀nù. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run wọn ò bá ìjọ ní ìnàró. Ìgbà tí ìj àjọ ni wọ́n dìde mo wá dín òṣùwọ̀n àyè kù. a gudugbẹ ọ̀rọ̀ jàbọ̀ apọ́sù p halimi mbọ̀ ayẹ ọlásẹ̀yìndé pastor clement ọlájẹmẹ pastor Emo, akínyẹmí apọ́sù akin pastor lumiya jùlọ apọ́sù tó ń kéde sọ́jí kẹyìn ayé apọ́sù jẹ́dàkọ̀jọ́ lólùgbàlejò ọkọ̀ wà ní toll gate dé bp pia campground dọ̀tun àjànlá farm jíjẹ mímu àti èròjà ìkẹ́kọ̀ọ́ ìrọ̀rùn lọ́bàdé o ẹ wá kájọ fipò sí àtùpà ẹ̀mí káwá gbọ́ bá a ṣe lè di ìgbàgbọ́ mú sísìn kọ́mọ́ bá a bọ́ ọmọ wa lọ́wọ́ jésù lolúwa The Oyo State Ministry of Education, Science and Technology cordially invite you all to the formal inauguration ceremony of the 643 school governing boards of public secondary schools in the state. This is to usher in the new board chairman and other members for the prudent management of resources and effective contributions to the overall development of each school. The present administration, under the leadership of Governor Sheyi Makinde, recognizes the importance of qualitative education and overall well-being of our future leaders. Thus, the inauguration of the board expected at the venue are the principals and the nominated chairman of the 643 school governing boards. Venue of the event is International Conference Center, University of Ibadan. Dates: 31st of January 2022. Time 11 a.m. prompt. All participants are to be seated by 10 a.m. Announcer Barrister Raman Abiodu Abdurrahim, Honorable Commissioner Ministry Ministry of Education, Science and Technology. ẹ gbọ́ kí ló ń já okùn fẹ́ lílu ìyàwó bí ẹni lu bàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pabambari ẹ̀ tó wá bí sẹ́mínà yìí wá ọkùnrin tí ò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ àìtètè rọ́mọ bí nílé ọkọ sẹ́mínà ta pè ní okùn ìfẹ́ tó lalẹ̀ wù látọwọ́ àrẹ ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn tí ó wáyé ní sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún ta wà music house challenge ìbàdàn ní déédéé aago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí wà ṣàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ohun tó fà á àti ọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó ṣe gbéra àti gbà bẹ́ẹ̀ egbògi ìbílẹ̀ amára ọkùnrin gbá yágíyágí tó tún jẹ́ onígbọ̀wọ́ sẹ́mínà yìí àwọn gan bọ̀ pẹ̀lú òbítíbitì egbògi ìbílẹ̀ tájọ NAFDAC fọwọ́ sí tí wọ́n sì tún dá wa lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi àìsàn tí ń fa ìrọmọbí b bọ̀ láti bá wa sọ̀rọ̀ lórí ìbágbépọ̀ lọ́kọláya zero eight one one three two nine six one three four tàbí zero eight zero three four one zero five five eight six. Lead City University. Lead City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach

ijó tó bá ti káni lára. ìyẹn kò di kúùkù tó yóò sì máa jó ni ìyẹn ó sì funu pọ̀ jù. ṣàjẹ́ tó sì láyé àsìkò tá a wà yìí òun ni ọ̀rọ̀ elépo dé. elépo dé kọ́kọ́ mu kínkín ọlẹ́yìn nìkan mọ́ kíá. ẹ ṣeun ṣeun pẹ́ ń gbọ́ wa ẹ̀ ń wò wá ẹ bá wa mm. láìkẹ́ ẹ̀ kẹ́ bá wa ṣíà rẹ̀ kó kárí ilé kó sì ṣe bẹ́ẹ̀ ta mm. gbangba kárí oko. Mm. ajá àbálẹ̀ ròyìn ni ó yẹ ẹja bẹ́jọ́ lórí nísùn o. wọ́n Muhammadu Buhari ó ti padà ṣẹ́rí wálé o tí wọ́n ní yóò rógbì lẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lágbọ́nrin ti ọ̀rọ̀ epo bá a bá ti lè yọwọ́ òrànwọ́ kúrò ńbẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti kéde pé lọ́dún tá a wà yìí ààrẹ orílẹ̀-èdè yìí àtàwọn ògbìmọ̀ aláṣẹ rẹ̀ wọ́n ó yọwọ́ òrànwọ́ kúrò lórí owó epo kẹ́yẹ olúkálukú máa tà á níye tó bá rà á lórí ẹ̀ ń làwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ àtàwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ wọ́n ti rẹkẹ wípé ààrẹ mọ́rùú lóògùn ẹrù o tẹ́ ẹ bẹ́ẹ̀ dán wò pé yọwọ́ ìrànwọ́ kù lórí owó epo pọ́nrán àwọn náà ó wàá jẹ́wọ́ ara àwọn hàn yín pé tọ̀ wọ́n ní bílù kan bá ń tòrò ọmọ òdì kejì ibẹ̀ iná ni ò tí ì dàgbà bó bá ti dàgbà ẹ̀ rí dánkídán tí ó pa wọ́n ní àwọn sì ṣetán láti ṣìwàwù fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tíjọba àpapọ̀ bá sọ ọdún mọ̀ pé àwọn ò ní sagbẹ́jẹ́ mọ́wọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí tí wọ́n sọ yìí pé àwọn yanṣẹ́lódì àti àwọn ọ̀rọ̀ lérílẹ̀ka míì èyí ló mà kó ìfòyà bólẹ̀ wọ́n ní kí apá ńlá ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà náà ké sí àwọn tó wà lágbọ́nrin ọ̀rọ̀ ti ètò ààbò ìpẹ́ wa o ẹjẹ́ àjọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn ọlọ́pàá àtàwọn ológun lógun gbogbo wọn ni wọ́n ké sí tọ̀tún tòsì ńgbà wọ́n pe ààrẹ ní kọ̀kọ̀ pé wọ́n ní bàbá wọ́n mà jọ tẹ̀sọ àwọn ọ̀rọ̀ kan ńgbà wọ́n sọ ọ̀rọ̀ ọ̀hún tán ibi wọ́n forí rẹ̀ lé ní pé tọ̀ ààrẹ nǹkan ò bàjẹ́ o wọ́n ní tá a bá gbàgbé ọ̀rọ̀ ti endsars lọ́dún 2020 ó sì ń dún kókókó létí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ ńgbà náà ó gbẹnu tọkọ sísọ àgbọ̀dọ̀ tó wá dánrú rẹ̀ wò mọ́ nítorí ìyanṣẹ́lódì àti ìfẹ̀hónúhàn tó gàgàrà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àtàwọn ọmọ orílẹ̀ nàìjíríà tí wọ́n ń lérí pé àwọn ó ṣe yìí wọ́n ní yóò burú jáàyè o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní ọ̀rọ̀ owó epo ọ̀hún tí wọ́n bẹ́ẹ̀ ti lè yẹsẹ̀ fún pọ́nrán tí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo ń ṣe ni ó fò fẹ̀rẹ̀ yọ lọ sí ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún owó náírà fún jala kan three hundred and fifty naira fún jala kan hmm. wọ́n bẹ̀rẹ̀ sí máa ta wọ́n ní ta ni wàá rí orí gbé irú rẹ̀ wọ́n ní ààrẹ àsìkò yìí kọ́ lè yàn dánrù rẹ̀ wò kì í ṣe àsìkò ìgbà tí gbogbo nǹkan ké hìyànhìyàn fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò lè fẹ̀dọ̀ sórí òróǹro tí àlàáfíà lúgán ti fẹ́ di fíafíà wọ́n ní tẹ́ ẹ̀ bá sì gbàgbé lásìkò ìgbà tí ààrẹ àná Goodluck Jonathan tó wà lórípò wọ́n ní lọ́dún 2012 náà irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ wọ́n nígbà àwọn kọ́rọ́ yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo láti náírà márùndínní sixty five naira tó fò fẹ̀rẹ̀ ló bá di ogóje náírà one hundred and forty naira wọ́n ní iṣẹ́ gbàgbé àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà náà ìfẹ̀hónú ọlọ tọ̀tún tòsì ni wọ́n ní lẹ́kọ̀ọ́ gbogbo agbègbè ọjọ́ta ń ṣe ló dàbí ìgbà tó jẹ́ pé omi ni àwọn èèyàn ló sì kún fún tí wọ́n bo gbogbo bẹ̀ pé ẹni tó ń lọ tó ń bọ̀ kò sí nǹkan tó jọ ẹni tó ń lọ wájú ò lè lọ wájú ẹni tó ń lọ sẹ́yìn ò lè lọ ọkọ̀ ò lè rìn gbogbo nǹkan ró wá pé abalẹ̀ ètò ọrọ̀ ajé ó forí sápọ́ngbà náà gbogbo nǹkan fọ́yán mu wọ́n ní ṣé irú rẹ̀ làásọ̀pá àti gbàgbé ni ká tún wá tún lọ dánrù rẹ̀ wò míì wọ́n ní kò lè san mọ́ náà o wọ́n ní àwọn kan lára àwọn alákòóso nílẹ̀ wa Nàìjíríà wa ni ẹ̀gbọ́n náà kí là ń bá káà bí ààrẹ ọba yọ kó yọ wọn ní ṣe bí eh, náírà péréte kan náà ní ó gorí rẹ̀ tàbí ọgbọ́n míì túre o bóyá ká máa fi sí bíi náírà mẹ́ta sí náírà márùn-ún náírà mẹ́ta sí náírà márùn títí títí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi máa rárá gbà á tí nǹkan ọ̀hún ó fi wọlé sí wọn lára olùbádámọ̀ràn pàtàkì sáyà ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àtọ̀rọ̀ tó kan ráàlú gbọ̀ngbọ̀n fẹ́mi adésínà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ń ṣe pẹ̀lú àwọn oníròyìn òun ṣe àlàyé pé hmm, ọ̀rọ̀ ti sọ́bsidì yìí bí a bá ní ká yọ ọ́ kúò lórí owó epo ó ní nǹkan tá a fẹ́ fowó ọ̀hún ṣe àmọ́ òdì kejì rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bó o ní ó ṣe jẹ́ wọ́n ní dọ́là sí náírà alẹ́ wa nàìjíríà ewu ọ̀kan náà túnú kẹworú owó gọbọi tí ó gorí ẹ̀ àmọ́ wọ́n sọ mọ́ pé ilé ìfowópamọ́ àgbáyé World Bank IMF àwọn méjèèjì wọ́n ti pawọ́pọ̀ àfi bí ìgbà tí wọ́n lọ ṣèpàdé orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn wọ́n ní hmm, hmm. a ti mọ̀ pé ẹ ní pẹ́ wá o nàìjíríà láti tún wá yáwó wọn ni bẹ́ẹ̀ bá wá dé sàkání wa pé ẹ fẹ́ yáwó lọ́dọ̀ àjọ IMF àní ya yín bẹ́ẹ̀ bá wá sí ilé ìfowópamọ́ àgbáyé pé ẹ fẹ́ yáwó fún ọ̀rọ̀ sọ́búsídì owó ìrànwọ́ orí epo àní fún yín kó wọn ni. àwọn èyí tẹ̀ ń yá tẹ́lẹ̀ náà ṣọwọ́ san padà kì í ṣe pé ó san mọ́ngà ṣùgbọ́n awo pé awo ní gbá onígunpá tí awo kì í fi tẹ́tí kì í fi yani àmọ́ bí ọ̀rọ̀ dé dúró lásìkò tá a wà yìí sàn án láàárín o ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀ ẹni tí yóò yá owó ó gbọ́dọ̀ jẹni tó ní àjọṣepọ̀ ọ̀rẹ́ pẹ̀lú wa ṣùgbọ́n nàìjíríà nàìjíríà tẹ́ ẹ bá fọkàn sí pé IMF ó yá yín lówó tàbí World Bank ẹ̀yin gbá lẹ́yìn gbàdúró sí ojú ewé kejì ìwé ìròyìn ti the punch ni wọ́n pe amọ̀ ẹ̀ sí o. ìwé ìròyìn Nigeria Tribune ló wà lọ́wọ́ mi ojú ìwé kejì ẹ mo ti kọ́ fẹ́ ṣẹwọ́ ìròyìn ìròyìn tó jọmọ́ ti epo petro tí wọ́n ní ó dàbẹ́ ni pé ó ti fẹ́ mọ wọ́n òun ni mo fẹ́ sáré mú ní kọ́mọ́nkíá torí pé ọ̀rọ̀ yìí ti ká ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹwa Nàìjíríà lára kódà wọ́n gbìyànjú àti gbé ìgbìmọ̀ tẹ̀ kótó kan dìde tí ó ṣàwárí àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ epo petro àti owó òrànwó orí epo tí wọ́n níjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà fẹ́ yọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wọn nílé ìgbìmọ̀ àti ṣòfin lẹ́wà nàìjíríà àná ni wọ́n fi orí okòó ṣọ̀ọ́dún lórí pé káwọn gbé ìgbìmọ̀ tẹ̀ kó tó kan dìde ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ní táwọn bá gbé kalẹ̀ yóò lè mọ̀ sọ iye jálá epo tí ilẹ̀ wa nàìjíríà ń lò tọmọ nàìjíríà ń lò ní nàìjíríà epo petro tá mọ̀ sí premium motor spirit pms ní nàìjíríà yìí ni wọ́n pé àwọn fẹ́ mọ iye jálá rẹ̀ tá a ń lò ní nàìjíríà kí àwọn lè bá a mọ èrè díẹ̀ tí epo fi ń wọ́n àti ohun tó fà á tí ọkọ̀ ó tún fi máa gbémúlémú láwọn ilé epo ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí ẹnìkan tó jẹ́ bíi alága ìgbìmọ̀ tẹ̀kótó ní ilé ìgbìmọ̀ aṣojú ilé ìgbìmọ̀ aṣojú ọ̀nàrẹ́bù Abubakar Azan Fulata tó nawọ́ sókè tó ní òun kọminú òun sì ń kọmi òde lórí òbítíbitì owó náírà tí wọ́n ní ilẹ̀ wa Nàìjíríà ná lórí fuel subsidy tá a mọ̀ sí owó ìrànwọ́ orí epo ó wá sọ̀rọ̀ ní iṣẹ́ ìgbàgbé pé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2021 òun ni ilé ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ wa nàìjíríà fi orí oko ṣọ̀ọ́dún tí wọ́n sì gbà pé àwọn ó ṣèwádìí owó tó tó bíi 25 billion dollar twenty five billion dollar tí wọ́n ní wọ́n ná lórí àti ṣe àtúntò àti ìgbẹ́ǹde àwọn ẹbu ìfọpo wa tá a mọ̀ sí refineries ó ní wọ́n ti ná láti bí ọdún márùndínlọ́gbọ̀n ó ní owó kan náà tó tóbi one point five billion dollar tí ó yíyọ jẹ́ pé tá a bá ní nàìjíríà lónìí pẹ̀lú bí náírà ṣe dẹnu kọlẹ̀ ó ń tó five hundred and seventy five billion naira ní pé wọ́n tún ná lórí ẹbu ìfọ́po tó wà ní Port Harcourt tí ògbó ti ń dé bá ẹbu ìfọ́po òun ti pé ọdún méjìléní tí wọ́n ti kọ́ ọ àwọn amòfin yìí àwọn aṣòfin yìí ló wá jókòó ni wọ́n ní nígbà tí ilégbèmọ̀ aṣòfin àgbà lẹwa nàìjíríà ń sọ̀rọ̀ tí ilégbèmọ̀ aṣòfin lẹwa nàìjíríà ń sọ̀rọ̀ àwọn wádìí àwọn sì rí i pé nínú ìjábọ̀ iléeṣẹ́ tí ń fọ epo ní nàìjíríà ìyún NNPC wọ́n ní wọ́n fi hàn pé ẹbu ìfọpo mẹ́rẹ̀ẹ̀rin tilẹ̀ wa nàìjíríà ní yóò ti pàdánù owó tó tó one point sixty four trillion naira hmm, hmm. láàrin ọdún twenty fourteen sí twenty eighteen wọ́n làwọn wá jókòó àwọn wò ó pé ẹbu ìfọpo nílẹ̀ wa nàìjíríà láti oṣù june tó lọ lọ́hùn-ún mẹ́ta nínú wọn kò fọ epo kankan wọn ò fọ epo kankan nínú àwọn ẹbu ìfọpo òun wọ́n sì ná owó tó tóbi ten point twenty three billion naira lé wọn lórí ẹ gbọ́ bó làwọn ṣe máa fi pọ̀ lùpì ẹbu ìfọpo tó dẹnu kọlẹ̀ gbèsè àbí tí ò ṣiṣẹ́ hmm. ẹ sì náwó lé lórí ẹ ní ẹ̀ ń ṣe àtúntò àti àtúnṣe kan sí i nígbà tó ń sọ̀rọ̀ ọ̀nàrẹ́bù fúlàtà tó nawọ́ sókè tó ní àfi kí lẹ́gbìmọ̀ aṣòfin àgbàlẹ̀ wa nàìjíríà ti ya sátò bí ẹ̀ kólé káwọn gbáradì káwọn sì wá díẹ̀ èrè díẹ̀ tí òbítíbitì owó fi ń lọ sí ẹbu ìfọpo tí ọ̀fọ́ epo kankan tí ilẹ̀ wa nàìjíríà wa ń fi pọ̀ lùpè tí à ń pa tọ́rọ́ tà sí ń da náínù lórí àwọn ẹbu ìfọpo yìí ó ní ká sì wo èrè díẹ̀ tó fi dàbẹ́ ni pé epo tún fẹ́ mọ́ wọn tí àwọn kò tún mọ́ gbémúlémú mọ́ tò mọ́ làágùn búkúbúkú ní àwọn ilé epo káàkiri ilẹ̀ wa nàìjíríà ó ní bí àbá ṣọ́ra ohun tí a ti fojú winá tẹ́lẹ̀ yóò tún padà sílẹ̀ wa nàìjíríà ó ní àwọn fẹ́ wá wo owó tí wọ́n ní wọ́n ná lórí sọ́bsidì yìí ìyún owó ìrànwọ́ orí epo tíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ní àwọn fẹ́ káfàró lórí ẹ̀ àti pé àwọn awuyewuye tó ń ṣúyọ yìí ṣé kìí ṣe pé wọ́n ń gbé wa ní múgùn onílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin lẹwa nàìjíríà òmìnira ń kọ wọ́n wọ́n sì ń wò pé tí a bá mọ iye epo tá à ń lò ní nàìjíríà a ò lè sọ pàtó iye owó ìrànwọ́ orí epo tí ó yẹ ká san ó ní ìdínú táwọn fi gbé ìgbìmọ̀ kan kalẹ̀ ìgbìmọ̀ ọ̀hún ni ó sọ iye pàtó jálá epo tí ọmọ nàìjíríà ń lò lójúmọ́ jálá epo tọmọ nàìjíríà ń lò lóṣù èyí tá à ń lò lọ́dún ìgbà náà ni wọ́n lè gbé gègélè tí wọ́n sì lè ṣe ìṣirò rẹ̀ kó yé gbogbo tó lórí tẹlẹ́mù iye owó tà ń ná lórí owó òrànwó orí epo ìdínú tó fi ní àwọn gbọ́dọ̀ gbé e dìde o àwọn sì ṣe ìwádìí ọ̀hún ó ní láàrin ọ̀sẹ̀ mẹ́jọ àwọn jábọ̀ fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ń bẹ lójú ìwé kejì hmm. ìwé ìròyìn nàìjíríà Tribune tó <laughs> ẹ já rọ ìpínlẹ̀ èkìtì fíìmù òṣèlú ti bẹ̀rẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí í gbẹnutan kọ sísọ fíìmù ńlá àkọ́kọ́ rèé o lórí ti ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Èkìtì wọ́n ní bí kùkù kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀ kùkù àti dìbò sí ipò gómìnà wọ́n ní bó ṣe kù sátà ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2022 tá a wà ń bẹ̀ yìí ní dìbò sípò gómìnà yóò wáyé ìpínlẹ̀ Èkìtì kálukú ló ti ń fọgbọ́gbọ́n falẹ̀mọ́ tiẹ̀ APC ó gbéra wọ́n dìbò abẹ́nú láti yan mọ́yè PDP wọ́n gbéra wọ́n dìbò abẹ́nú láti yan mọ́yè àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn èdè ògbẹ́lẹ̀yọ̀ aráalé kò gbóhùn ará oko ń lọ̀rọ̀ padà forí sọ ọ́ kódà láti agbọ́nrin ti APC wọn kí apá ẹni gbogbo àwọn ọmọ oyè yòókù tí wọ́n ń fojú hàn dé èmi ni wọ́n gba tíkẹ́ẹ̀tì wọ́kọ́ àti èyí tó jẹ́ pé ó ti dánu kọjá ìpínlẹ̀ Èkìtì nù wọn ní kálukú wọn bẹ̀rẹ̀ sí pariwo pé ó yá ẹ wọ́gi lé ètò òdìbò ètò òdìbò abẹ́nú tó wáyé láàrin ẹgbẹ́ òṣèlú APC yìí kangaroo lásán ni òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kán ni àwọn kan ti lọ di pàǹpápọ̀ gbé wa ní mugun wọ́n sì ń pariwo gómìnà tó wà nípò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní lára àwọn ọmọ oyè tẹ́lẹ̀ tó fẹ́ díje káyọ̀dé mojó démọ́lá pópóọlá fẹ́mi bámiṣílé bámidélé faparusi mm. dayọ̀ adéyẹyè ọpẹ́yẹmí bámidélé afọlábí olúwaṣọlá wọ́n ní kálukú wọn ló ti sọdúnmọ́ pé àdìmọ́ a dìbò mọ́ àwọn alátìlẹyìn wa náà ti láwọn ò dìbò pẹ̀lú ibi tẹ́ ń bá nǹkan lọ yìí ẹ ti lọ tọwọ́ bọ bí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún ṣe ń lọ ẹ ti tọwọ́ bọ nínú fún ìdílé yìí àní tẹ́wọ́ gbà lọ́wọ́ yín wọ́n ní orin yún ilé ńlọrọ̀ yín láàrin ìgboro òlu àti olúlu ẹgbẹ́ wọn síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní wọ́n máa tẹ̀síwájú wọ́n máa padà dìbò ọ̀hún tí wọ́n sì yan mọ́yè wọ́n ní bí ìyún ṣe ń lọ lábalábì kan làwọn èèyàn sọdún mọ́ pé àníṣe àwọn ò ní fẹ́ àwọn ò ní gbà wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní ni wọ́n bá kéde yìí pé ẹni tó ti fi ìgbà kan àná rí jẹ́ olórí òṣìṣẹ́ ọba sí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì ipe SSG rẹ̀ tẹ́lẹ̀ òun ló wá wọlé wọ́n ní ó ti lọ́wọ́ Káyọ̀dé Fáyẹmí nú pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ yìí pé òun ni ó mọ̀ọ́mọ̀ lọ gbin ssg rẹ ẹni síbẹ̀ ìyún Bíọ́dún Oyèbánjí wọ́n ní òun ni ó mọ̀ọ́mọ̀ lọ dọ́gbọ́n rẹ̀ lọ́ọ́ tì í abalabẹ̀ nígbà tí wọ́n ń fi ẹ̀sùn kàn lọ́tún fẹ̀sùn kàn lọ́sìn wọ́n tún fi ẹ̀sùn kàn gómìnà Mohammed Abubakar Badaru èyí tó ṣáájú ìgbìmọ̀ tó ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú ọ̀hún wọn ni ọ̀rọ̀ tiẹ̀ náà wà ńbẹ̀ tí kì í bá ṣe pé gómìnà ìpínlẹ̀ Èkìtì àti gómìnà Mohammed Abubakar Badaru wípé wọ́n ti jọ lẹ̀ díẹ̀ àpò pọ̀ ni ètò ìdìbò abẹ́nú ọ̀hún bó ṣe lọ yìí kò yẹ kó lọ bẹ́ẹ̀ wọ́n ní fún ìdélé àwọn ò ní tẹ́wọ́ gbà o aṣòfin Bámidélé nígbà tí òun bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló kọ gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ gbogbo tó kù ó ní ẹwà o pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí o òun ò ní tẹ́wọ́ gba ìgbàkúgba eléyìí lórúkọ òun àti gbogbo àwọn adíje dupò gbogbo tó kù lórí pò ó ní àwọn ò ní gbà àwọn jọ wà nínú abala pé a fẹ́ díje dupò gómìnà ni a sì fẹ́ gba tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú ti APC láti lọ díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ kẹyẹjìdínlógún oṣù kẹfà ọ̀nà tí wọ́n wá lọ gbé gbà ọ̀nà àrọ́ndàrọ́ndà ni wọ́n sì ti bójú àwọn jẹ́ àwọn náà sì ní í gbà kétò òdìbò tó parí làwọn ti bẹ̀rẹ̀ sí í fẹ̀hónú hàn yí pé kí wọ́n wọ́gilé àìwọ́gilé rẹ̀ àpadàbọ̀ rẹ̀ kò ní sanmọ́ná o kí àwọn aláṣẹ lókè kí wọ́n tètè wá wọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ gẹ́lẹ́ tí wọ́n ń sọ tiwọn ẹni tí oríṣi lóore òun dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú pé tọ́ ọlọ́run ti bó òun ṣe o kẹ́sẹ́ ń lòun wọlé ń tọ̀ òun gẹ́gẹ́ bí ọmọ oyè tí ó lọ díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC àmọ́ lágbọ́nrin ti Fáyọ̀ṣe hmm. wọ́n ní ọmọ oyè tí Fáyọ̀ṣe náà fà kalẹ̀ ń ló wọlé wọ́n ní bí yùn náà ṣe tún wọlé báyìí ìfẹ̀hónúhàn míì náà ó tún bú jáde ní gbẹ́ẹ́ lódì kejì wọ́n ní làwọn èèyàn bá ń sọdún ẹ̀pẹ́ ẹ̀ wá náà ó dàbí ẹni pé kínní yìí ò wá fẹ́ yé wa mọ́ APC dìbò abẹ́nú wọ́n fẹ̀hónú hàn yìí pé àbájáde ìsìn ìbò rẹ̀ kò sánmọ́ná PDP dìbò abẹ́nú wọ́n sọdún mọ̀ pé àbájáde rẹ̀ kò sánmọ́ná wọn ọ̀rọ̀ ọ̀hún ó wá kan jẹ́ alága níbẹ̀ Ọlábísí náà ni wọ́n kéde pé ó ní ju ti àwọn akẹgbẹ́ rẹ̀ lọ wọ́n ní bí wọ́n ṣe wá ń kéde kálukú wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì wọ́n ní àwọn kan tiẹ̀ wá ti fojú sọ́nà yìí pé ẹ má jà tanra wa jẹ sẹ́rẹ́ni tó ti fìgbà kan àná rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Ṣẹ́gun Òní ṣẹ́gun òní òun gan ò lékè o wọ́n ní àwọn tí wọn ò tiẹ̀ fojú sí lára iná ló padà lọ lékè léè tó sì jẹ́ pé àwọn tó jẹ́ bíi ọ̀gbọ́n ohun tó ń kéde ni pé ohun tí ẹni tó ṣe kò kárí èsìn ìbò tó kéde iná lókè náà ni ohun tó wáyé gẹ́gẹ́ bí àbájáde èsìn ìbò wọn ẹni tí ò bá wá tẹ́ lọ́rùn gò tẹ̀sán ìfẹ̀hónúhàn ń lọ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o nínú ẹgbẹ́ òṣèlú PDP ìfẹ̀hónúhàn sì tún ń lọ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o nínú ẹgbẹ́ òṣèlú APC làwọn yẹn bá ní ọ̀dà PDP ń fẹ̀hónú hàn APC ń fẹ̀hónú hàn pé wọ́n dìbò abẹ́nú nígbà tí ètò òdìbò gangan bá dé bó o láti ṣèyí sí o hmm. Èkìtì gbogbo ẹ lọ tààràtà sójú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun bẹ́ẹ̀ ni kẹtún lọ tààràtà sí ojú ìwé kọkànlá ìwé ìròyìn ti The Punch. Hmm. ìròyìn kan ṣe wà lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ti ń sọ̀rọ̀ nípa bàbá Edwin Clark lẹ́tà kan ṣàgìlà tó kọ sí ààrẹ Muhammadu Buhari lẹ́tà yẹn gùn gan-an epistele tó pọ̀ díẹ̀ ni àmọ́ kí n sáré mu díẹ̀ torí pé àkókò bá wa ṣọ̀rẹ́ wọ́n ní aṣáájú ẹgbẹ́ kan ní gúúsù àti àárín gbùngbùn lẹwa nàìjíríà àwọn àgbààgbà wọn tó pera wọn ní southern and middle belt leaders forum SMBLF tí yóò sì jẹ́ ọmọ ẹ̀yà ìjọ chief edwin clark ló ti kọ ọ̀rọ̀ kan tí ààrẹ muhammadu buhari sọ so wọ́n ní ààrẹ muhammadu buhari ti sọ pé ìṣàkóso òun ti mú àlàáfíà débẹ̀ ẹkùn niger delta ju bí òun ṣe bá ń bẹ̀ lọ nínú lẹ́tà ṣàgìlà kan tán kọ bí èpísítélì sí àwọn ilé ìròyìn tí Nigeria Tribune náà sáré mú tiwọn ń bẹ̀ nílùú Àbújá ni wọ́n ti kọ àná ó ní àgbà ọ̀jẹ̀nú òṣèlú ọ̀hún bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan jáde tí wọ́n ní ọ̀dà ń pé ààrẹ Muhammadu Buhari wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ torí pé nígbà tí wọ́n débẹ̀ gan ni ètò ààbò tó mẹ́hẹ ju bó ṣe yẹ lọ ní ẹkùn Niger Delta ó ní mo mọ̀ pé nígbà tí ẹ débẹ̀ ààrẹ tẹ́ ẹ̀ bá gbàgbé ohun tẹ́ ẹ kọ́kọ́ gbé kalẹ̀ ó ní Operation Crocodile Smile tẹ́ ẹ ní kí ọmọ ológun ó kan ó ní àmọ́ pẹ̀lú bí àwọn ọmọ ológun ọ̀hún ṣe bẹ̀rẹ̀ sí ní dúkokò tí wọ́n ń dún mọ̀húrú mọ̀húrú mọ́ àwọn tó wà ní ẹkùn Niger Delta tí wọ́n sì pé ó yá ẹ̀kọ́ ọmọ yín bọ́ṣọ́ wọn ni síbẹ̀ náà wọ́n padà wá kùnà ni baba Clark ní your excellency ó ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ òun ni mo ní kí n sáré sọ̀rọ̀ lé lórí ó ní tẹ́ ń pé ìṣàkóso yín ti gbìyànjú gan torí pé ìlà oòrùn gúúsù lẹwa nàìjíríà ti gúúsù gúúsù lẹwa nàìjíríà àlàáfíà tó gbópọn ti débẹ̀ ju bẹ́ẹ̀ ṣe bá a lọ ó ní your excellency ẹ má pé mi ò ní wà lẹ́yìn yín bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀hún ó kù díẹ̀ káàtó torí pé nígbà tẹ́ ẹ débẹ̀ ètò ààbò wà ńbẹ̀ tó gbópọn dáadáa ju nígbà tẹ́ ẹ débẹ̀ ẹ bá ètò ààbò ńbẹ̀ ìgbà tẹ́ ẹ dé òun lè tó ààbò tọ́wà ń bẹ̀rùn lọ́bẹ̀rẹ̀ sí ní yòrò díẹ̀díẹ̀ kó tó di pé nǹkan fẹ́ tán yanyan ó ní tí ìbá ṣe àwọn èèyàn tó ní nǹkan ṣe lẹ́kùn Niger Delta àtàwọn àgbààgbà abẹ̀ tí wọ́n pera wọn ní àwọn àgbà mọ́jọ́ bàjẹ́ tí wọ́n ní àwọn ò lè wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ àwọn ni wọ́n ṣèpàdé pọ̀ tí wọ́n sì rí pé àlàáfíà bẹ̀rẹ̀ sí ní jọba ó ní lóòótọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí pé àlàáfíà ti wà lẹ́kùn Niger Delta àmọ́ afẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ kí gbogbo àgbáyé sì mọ̀ pé ẹ̀yin kọ́ ṣokùnfà àlàáfíà àlàáfíà tó wà ńbẹ̀ ó ní tẹ́ bá gbàgbé your excellency kó tó di pé ẹ dé ó ní àwọn tí wọ́n máa ń bínú lẹ́kùn Niger Delta tí wọ́n sì máa ń fárígá ó ní wọ́n ti ń kọ́ ọmọ wọn bọ̀ṣọ̀ ó ní kódà ẹni tó wà lórí àpèrè ìṣàkóso ṣáájú yín ó pitú tí ó lákàkì ńbẹ̀ ọgbà tẹ́ ẹ dé ní nǹkan tó bẹ̀rẹ̀ sí ní búrẹ́kẹ́ tó sì bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ abẹ́ ti gbàgbé pé ńgbà tẹ́ ẹ dé ní àwọn kan wọn jọ tó para wọn ní Niger Delta Avengers ó ní ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ìjọba yín ní gògóńgò tó sì jẹ́ pé wọn ò jẹ́ kí ká fọ epo ká pọn epo ní ẹkùn bẹ̀hùn kí ó ṣoríire gan ó ní kódà àgbá epo tí wọ́n pọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó lé ní mílíọ̀nù bíi mélòó kan ó ní kò pé mílíọ̀nù kan mọ́ nígbà tí àwọn Niger Delta Avengers yìí tó ní kálukú wọn bẹ̀rẹ̀ sí ní ṣòro bíi àgbọ́n ó ní ìgbà náà lẹ pé operation crocodile smile òun ni ọ̀dà wọn lọ́wọ́ kọ́ ó ní lọ́gọ́sì twenty sixteen ńlẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèyùn ó ní ṣùgbọ́n síbẹ̀ náà àárín kankan mú jáde ńbẹ̀ ó lóun ti ẹ̀ rántí pé ọgọ́mọ ológun lẹwa nàìjíríà tó ti fẹ̀yìntì lẹ́fítẹ́nà general Tukur Burata òun pàdé ẹ̀ ní pápákọ̀ òfurufú Benin nígbà tó ń lọ tó padà sí Àbújá lẹ́yìn ìgbà tó ti wá sí Sapẹ́lẹ́ ní ìpínlẹ̀ Delta wá fi ṣe ìfilọ́lẹ̀ Operation Crocodile Smile yìí tó ní yóò dúnkokò yóò sì káwọ́ àwọn ọ̀dọ́ tínú ń bí lẹ́kùn Niger Delta oníjọ́ tóun ti fojú gan ní ẹ̀ àti ìlànà tó fi gbé kalẹ̀ lòun ti mọ̀ pé ṣíọ̀ kò lè rí nǹkan kan mú jáde ńbẹ̀ ó ní nígbà táwọn wá wò ó pé àwọn ò lè mọ wòran báyìí kí nǹkan bàjẹ́ ló jẹ́ kí àwọn pe ìpàdé pọ̀ ó ní ìpàdé ńlá làwọn pè níbi gbọ̀ngàn ìgbàlejò kan ti ilé ẹ̀kọ́ petroleum training institute tó wà ní ẹ̀fún ní ìpínlẹ̀ delta August sixteen twenty sixteen ń làwọn pè pàdé pọ̀ táwọn sì pe àwọn àgbààgbà mọ́jì ó bàjẹ́ pé kí là ń ṣe tí ẹkùn Niger Delta tí ò ní rí wàhálà mọ́ onígbà náà ni pandef náà wáyé tẹ̀ bá gbàgbé onígbà náà ni àwọn àgbààgbà yìí sọ̀rọ̀ tó ní kálukú wọn sọ ohun tó ń dùn wọn lọ́kàn àti ọ̀nà táwọn ó gbà tálàáfíà fi padà sí ẹkùn Niger Delta bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn bẹ́ẹ̀ yẹn bá ríwe Nigeria Tribune mú hmm. yóò sì mọ rí àwọn ọ̀rọ̀ tó ńbẹ̀ bàbá wa sọ̀rọ̀ ó ní àwọn àṣìṣe kan wà tí ìjọba yín ṣe ó ní tá a bá ní ká wí tẹ̀ ní ká mórí wa o ó ní ọgbà tí gúlọ Jonathan ti kúrò gẹ́gẹ́ bí ààrẹ lẹwa Nàìjíríà lẹ́tí ń dúnkokò mọ́ gbogbo àwọn tó bá gúlọ Jonathan ṣiṣẹ́ ó ní ẹ mọ́ wọn débi tó lápẹ̀rẹ̀ ó ní òun gangan tóun sọ̀rọ̀ yìí òun náà wà lára àwọn tẹ́ ẹ mọ́ abẹ́ ti gbà pípé ní September four twenty eighteen ó ní àwọn gidi ń gọkú ẹ̀ṣọ́ aláàbò kan ní wọ́n dé monitoring team làwọn o àti pé ọ́fíìsì ìpẹ́tọ̀ àgbà ilẹ̀ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà ni làwọn ti wá ọkọ̀ bọ̀gìnì ńlá méjì náà kó wá tí wọ́n sì di ìhámọ́ra dé eyín ó ní wọ́n pé àwọn ní search warrant lọ́wọ́ ìyún ní ìwé àṣẹ láti yẹ ilé wò ó ní wọ́n sì mú search warrant ọ̀hún jáde ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ilé òun wọ́n tú ilé fódidi wákàtí méjì òun ní kílódé wọ́n ní wọ́n fẹ̀sùn kàn òun pé ọkọ̀ kan tí ó kó ohun ìjagun olóró kúrò ní ẹkùn Niger Delta ilé òun ni wọ́n wá já sí tó ní kí ló dé torí pé òun bá gbúlọ Jonathan ṣiṣẹ́ òní bẹ́ẹ̀ àtúráwọn míì náà tẹ lọ dúnkokò mọ́ ọgbà tẹ̀dórí àpèrè ìṣàkóso ó láwọn nǹkan wọ̀nyí ò lè jẹ́ kí àlàáfíà wà lẹ́kùn Niger Delta torí pé wọ́n ti mọ̀ pé ẹ̀ńdọ́gbọ̀n dẹyẹ ẹ̀ sàwọn ọ sọ̀rọ̀ ilẹ̀kùn o lójúwé kejì ìwé ìròyìn Nigeria Tribune tẹ́ bá rí kẹ̀ẹ̀ka. ọ̀dà ẹjẹ́ àtakọ́ṣọ́ lọ sí ojú ọjà bá a ṣe ń lọ wọ́n ní àwọn ọmọ gànfẹ́ tó ń lọ bí ọgọ́rùn-ún níye ni wọ́n gbámú lẹ́nu àlà abodè ìpínlẹ̀ Èkìtì lórí ètò òdìbò abẹ́nú lásán tí wọ́n ṣe ẹ̀kúnrọ́rẹ́ yòókù àti bí ti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe lọ gbogbo ẹ̀ lẹ́gbọ̀ngbà bá tojú ọjà dé ajá balẹ̀. ajá balẹ̀ modern we keep nation moving motor dealers association of nigeria modern new garage zone 2022 election èyí tí ó wáyé lónìí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2022 twenty two ó là ń pàkíyèsí gbogbo ọmọ ẹgbẹ́ sí pé ẹ má sọ̀bọnù ẹni tó dáńtọ́ tó lákàkì tó nígbọ̀njẹ̀ ẹni tó tó tán tí kì í ṣògbè tí gbóhùn olóhùn bọ̀dí ìní ẹ dìbò fún o ẹ jẹ́ kí wà kó júwe ibi tẹ́ dìbò sí lónìí kí gbogbo ọmọ ẹgbẹ́ ọlẹ́mọ gbádùn níyọ̀tọ̀ mi lẹ́yìn ìbò kẹ́tọ̀ oníkálukú ó sì máa lọ́sọ̀ọ́sẹ̀ sí ha kálukú ǹjẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ atamátò ní road ẹlẹ́bùkúọlá Odo tógate sọ́kà olómi academy oríta challenge ayéfẹ́lẹ́ sanyo bolúwájí ẹni tó ló kọrin alhaji adébáyọ̀ ajani jẹ̀lílì ceo royal gelad motors and royal gelad petroleum oníkẹ́ ìdìbò fún lónìí gẹ́gẹ́ bí alága àtàwọn ìgbìmọ̀ kò lójú kòkòrò ọmọ tẹgbẹ́ ń fẹ́ kì í jalè ńlẹ̀ bọ́ tiẹ̀ lẹ́yìn àti máa ṣe bọ́ rẹ̀ ní gbogbo ayé ń wò tẹ́ fi sọ pé òun ni àní kábàámọ̀ lẹ́yìn ìbò alhaji adébáyọ̀ ajani jẹ̀lílì pẹ̀lú àwọn ìgbìmọ̀ ni up modern we keep nations moving. àwọn ìgbìmọ̀ rẹ̀ tọ́ mọ rírì Adébáyọ̀ Àjàní ló ń kéde. ọlọ́wọ́ ìyanu mo fẹ́ rọwọ́ ìyanu rẹ. nípasẹ̀ ìfàmì òróró yẹn gbogbo ìdẹ́sẹ̀ tó fẹ́ já o. wòlíì Olúfẹ́mi òní. ti CAC mọ́tẹ́tọ̀ ni Ọlọ́run sọ fún pé lọ́rùn mọ́ndé thirty first jan. mọ́jọ́ mọ́jọ́ kìíní oṣù kejì. òun fẹ́ ti pàṣẹ ìfàmì òróró yẹn àti májẹ̀mú. jájà gàkú olórí gbogbo èèyàn. night of covenant and anointing. àkórí ẹ̀ agbára ìfàmì òróró yẹn. power authority. gbogbo ogun ló máa ṣẹ́kù. gbogbo tó dàbí òkè. níjẹ́ èsù tari ẹ̀ bá nípasẹ̀ ìfàmì òróró yàn. ìwọ náà máa bọ̀. wá ní ìbápadì ọlọ́run aláàyè. nípasẹ̀ ìfàmì òróró yẹn. lórí àwọn wòlíì máa jẹ́ àtàwọn olórin ẹ̀mí bí. kámi rí ẹ bọ̀. ẹ̀sítọ́ parẹ́mọ́. táìwọ ogun bíi. tọ́lú ìbí tó yẹ. ọ̀pẹ̀yẹmí madu. máyọ̀ wá wọ́n olùfẹ́mi òní gbogbo wa lájọ máa sọ testimony. òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi àkórí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo oníwàásù àgbà ajínrere àgbáyé tọkún bámúbámú fún agbára Ọlọ́run WF Kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmú yìí ìbàdàn ní sọ́jà àràgbà yamuyamu yìí kan ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó ló kù òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá kálẹ̀ gbòmìnira àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn agbẹ́mọ̀gbẹ́ ìbùkún tún ṣe tán tí ó sọ kalẹ̀. ní mọ́ni ọ̀sẹ̀ tó ń bọ̀ january thirty one ọdún yìí juda mega praise twenty twenty two ọ̀dẹ́ ọdún yìí tún ti kọ̀. àpéjọpọ̀ kọrin sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians nàìjíríà ọdún yìí tún máa gbúrégé jíjẹ yàtọ̀ pẹ̀lú dr yinka yìí fẹ́lẹ́ mú ẹ̀ lọ́jà láti tẹ́rí bá kọrin ṣe testimony jàjà àti yẹtuni ọlọ́run sọ bẹ́ẹ̀. nílé ní ọlọ́ba yẹtuni ààrẹ. ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé yẹmi ọlámi sí. adébólú tún ẹ̀yìn sẹ́ni ológun ara. gòkè bàjọ́ wa. ṣẹ́gun adéwọlé kòkòrò. máa kà bọ́. bísí alábìyẹ. Bukọ́lá Kari ṣe wọlé Jésù. Bàbá tó mi ṣe. Ayọ̀dẹ̀ oyè wọlé. Ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn. Adétò Ìdòwú Fáàs. Fẹ́sọ̀lìsì. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkà ní ẹ̀ka dàkẹ́. Àwọn tó máa darí ètò darí bẹ́ẹ̀kẹ́ wa lọ́jọ́ yẹn ni wòlíì àgbà. Wòlíì àròlé. MC Remote. Pepper Boy. Sita Pétérù. Àti MC Akaba lọ́jọ́ yẹn rẹ́fẹ̀rẹ́ kẹ́hìndé alábí lolùgbàlejò àgbà juda mega praise twenty twenty two àpéjọpọ̀ olórin ẹ̀mí táwọn kọrin ní sí olúwa látàrí ọjọ́ ní dọ́kítà yìí káyé fẹ́lẹ́ lọ́dọọdún ọjọ́ ajé mọ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni o january thirty one ọdún yìí ló máa wáyé o emalete baptist church ní ọdún challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́ ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé ẹni tí ó bá lóyún bò mú nọ́ọ̀sì mask jẹ́ kí a kọrin sí olúwa. Yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. Ní àkókò tí a bá yìn, bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. Ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. Lórúkọ Jésù gbàgbẹ́. Ẹ má dúró, ẹ má ọgbà tí àṣejiná lòdì ìrànjẹ làwọn aláṣejókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ó ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣe ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì yóò ti wẹ̀wù ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ sì ti fẹ́ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò òpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wàbọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn inú ojú pópó tí ń sòrú dọ̀sán wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí i pé ọkọ̀ tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹ lé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ti di dandan fún gbogbo ajíwari yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí iléeṣẹ́ VIO àti motor licensing office tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbésẹ̀ yìí ló ń wáyé láti mú àdínkù bá ìjàmbá ọkọ̀ lójú pópó wa àti k káwọn ọkọ̀ wa ó lè dángájá àsìkò tí wàá wà yìí kẹ́ sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ dandan fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sìn gba èsì àyẹ̀wò yín ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rẹ́ lẹ́sìn san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ayélujára www.cvis.com ẹ sì lè pe zero seven zero three one eight two three nine five three nílé iṣẹ́ oycvis kẹ́ kẹ́ ẹ lọ láyọ̀ kẹ́ ẹ bọ̀ láyọ̀ ló jẹ wá lógún. ọ̀pẹ̀ kan sẹ́yìn láti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé. àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan. sẹ́yìn náà rí gbogbo pọ̀ jù owó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àti ìbàdàn àti ìdẹ́sí pọ́ǹpì P concept developer that cares. bódìjà challenge ìwó road oríta fẹlẹlẹ ring road àpáta mọ̀lété mọ́kọ́lá ui and all residents of ibadan finally dk chukwu mary j spoken word theatre production the made in nigeria poetry show lands live in ibadan. Date Saturday 29 January 2022. Time 5 p.m. Venue Wole Soyinka Theatre Art Auditorium, University of Ibadan. Come along with your friends and experience art, poetry, and creativity on a whole new level. You will be amazed, entertained, and reintroduced to your country, Nigeria, in a new way that will inspire you. You will laugh, you will cry, but above all, you will understand better who we are and where we are coming from. Come one, come all. Entry ticket is 2,000 naira only and 1,000 naira that for students with ID card, DK Chukwu Merije masterfully blends music, dance, storytelling, and poetry to deliver a knockout punch on stage. You can't afford to miss this one. Be there modern we keep nation moving motor dealers association of nigeria modern new garage zone 2022 election èyí tí ó wáyé lónìí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún twenty twenty two òun là ń pàkíyèsí gbogbo ọmọ ẹgbẹ́ sí pé ẹ má sọ̀bọnù ẹni tó dáńtọ́ tó lákàkì tó nígbọ̀njẹ̀ ẹni tó tó tán tí kì í ṣògbè tí gbóhùn olóhùn bọ̀dí ìní ẹ dìbò fún o ẹ jẹ́ kí wà kó júwe ibi tá dìbò sí lónìí kí gbogbo ọmọ ẹgbẹ́ ó máa gbádùn níyọ̀tọ̀ mi lẹ́yìn ìbò ha kálukú ǹjẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ atamọ́tò ní gáràjì road ẹlẹ́bùkúọlá kodo tógèt sọ́kà olómi academy oríta challenge ayéfẹ́lẹ́ sanyo bolúwájí ẹni tó ló kọrin alhaji adébáyọ̀ ajani jẹ̀lílì ceo royal jelad motors and royal jelad petroleum oníkẹ́ dìbò fún lónìí gẹ́gẹ́ bí alága àtàwọn ìgbìmọ̀ kò lójú kòkòrò ọmọ tágbẹ́ ń fẹ́ kì í jalè ńlẹ̀ bọ́ tiẹ̀ lẹ́yìn àti máa ṣe bọ́ rẹ̀ ní gbogbo ayé ń wò tí fi sọ pé òun ni àní kábàámọ̀ lẹ́yìn ìbò alhaji adébáyọ̀ ajani jẹ̀lílì pẹ̀lú àwọn ìgbìmọ̀ ni ẹ dìbò fún lónìí. up modern we keep nations moving. àwọn ìgbìmọ̀ rẹ̀ tọ́ mọ rírì alhaji adé adébáyọ̀ àjàní ló ń kéde ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. Ìwọ Sátidé. Àjọ Solution Providers Multi-Concept Resources Limited pẹ̀lú àjọṣepọ̀ àjọ elétò ìlera nípínlẹ̀ Ọ̀yọ́ Oisia àti nípínlẹ̀ Ọ̀ṣun oyis ló ń kí gbogbo òṣìṣẹ́ ìjọba fún àmójúbà ètò ìlera yóò dùn ní digital health níbi tẹ́ ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ nílò láti délé ìwòsàn kẹ́ ẹ tó gbà tọ́jú àǹfààní láti wá gbé èyíkéyìí òògùn tẹ́ ẹ nílò fún ìlera yín wá bá yín nílé tàbí lọ́fíìsì sí sísílẹ̀ o ọ̀fẹ́ sì ni ètò yìí kẹ́kọ̀ọ́ fòókọ́lẹ̀ nítàkùn àgbáyé ti àjọ oisia tàbí ois tàbí léyìíkéyìí ọ́fíìsì wọn ẹ̀túnkọ́ àmójúbà ìbàdàn and òṣogbo surgical mission season two níbi tẹ́tí láǹfààní fún ìtọ́jú àtẹ̀yíkéyìí iṣẹ́ abẹ ní ṣíṣe pẹ̀lú owó chíkíní bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì di ọjọ́ kẹfà oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ nílùú ìbàdàn àti ní òṣogbo lẹ́tọ̀ yóò ti máa wáyé o lásìkò kan náà ètò iṣẹ́ abẹ yìí làwọn ẹlẹ́yinjú àánú ti gbé nígbọ̀wọ́ fún àlàyé ẹ pé zero eight zero five six five six eleven thirty eight zero eight zero fifty six fifty six eleven thirty eight àìsàn ò ní í ṣe wá àmọ́ káwa náà ò mọ̀ dákẹ́ o. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ káàbọ̀ padà látọjú ọjà àkọ́kọ́ rèé wọ́n ní lórí ètò òdìbò abẹ́nú ti ìpínlẹ̀ Èkìtì tí wọ́n dì lọ ọwọ́ àwọn sọ́jà ó tẹ àwọn ọmọ gànfẹ́ tí ń lọ bí ọgọ́rùn-ún lẹ́nu bodè èkìtì pé ẹ̀yin lẹ fẹ́ lọ fọ́pọ̀ mọ́yọ̀ wọ́n ní wọ́n ti kó wọn ní kádúgbé ó di àkàtà ẹ̀kejì bíi rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti mú ọjọ́ keje oṣù kẹta ọdún tá wà ń bẹ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n di ìbò abẹ́nú láàrin ẹgbẹ́ òṣèlú ti PDP nípínlẹ̀ ọ̀ṣun láti yan ọmọ òye ẹni tí í ṣe akọ̀wé àgbékalẹ̀ ètò Omar Bature ń ló kéde rẹ̀ pé ohun gbogbo ti ṣẹ̀ wọ́n ní gbogbo ètò ló ti tò sílẹ̀ ní rẹ́gẹ́dẹ́ fín láti mú kí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú náà kó lọ gerege láìsí ní ní hmm. fọpọ̀mọ́yọ̀nù bíi tí wọ́n mọ̀ àmọ́ ààrẹ Muhammadu Buhari ó ti pàṣẹ kan àṣẹ oníkùmọ̀ gbáàsì ní sẹ́yìn àwọn oníṣẹ́ ibi lórílẹ̀‐èdè yìí wọ́n ní ọ̀tún wí òsín wí wọ́n ní bẹ́ẹ̀ bá wo gbogbo ọ̀rọ̀ tí baba Edwin Clark tó sọ kalẹ̀ yìí pé ọkọ̀ Nàìjíríà tó wà lójú agbami kò tiẹ̀ sẹ́nikẹ́ni tó yọjú débi pé ààrẹ ni tí ó tukọ̀ rẹ̀ débùtì ògo hmm. wọn ni ọ̀rọ̀ yìí bí nínú lóòótọ́ ṣùgbọ́n o ohun tí wọ́n sọ yìí ó fi da náà ni wọ́n fi sín ààrẹ nígbẹ́rẹ́ pàkọ́ ni kíápá ààrẹ Muhammadu Buhari ó ti pàṣẹ wá yí pé ẹ̀yin ológun etí yín mélòó ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí gẹ́gẹ́ bí agbésùmọ̀mí ó bókobòko ni ò bòkobòko ni o ó bandit ni ò bandit ni o kó tó bá ṣàtìlẹ̀ jẹ́ agbésùmọ̀mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí lọ fún wọn lápè láì fi ojú wọn falẹ̀ mọ́ bí tí nǹkan mọ́ wọn ni wàhálà tí wọ́n dá sí ọrùn orílẹ̀-èdè wa nàìjíríà ó tó gẹ́ torí ẹ̀ ń làwọn ṣe pàṣẹ wàáyé kán ètè múṣẹ́ lábala bẹ́ẹ̀ àmọ́ ètò òdìbò ọdún 2023 kùkù kẹ̀kẹ́ tó kù sátà kálukú tí ń wá bí iyọ̀ yóò ṣe dun tọ̀dọ̀ rẹ̀ tí ò sì ní í já àwọn aṣòfin tí wọ́n wá láti apá gbùngbùn àríwó orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti tún ṣe àwọn ìpàdé àpérò alágbára kan tí wọ́n sì lọ́ọ́ bá ààrẹ Muhammadu Buhari pé ẹ wo tí ààrẹ Muhammadu Buhari tí wọ́n bá ti kó lórípò lọ́dún 2023 ẹni táwọn fẹ́ kó gorí rẹ̀ òun náà ni Yàyà Bello hmm. wọ́n ní Yàyà Bello ọ̀dọ́ ni orí rẹ̀ pé ó mọ ti ń ṣe ó sì tagun ó sì lọ́rọ̀ gbọ́ àti ṣe bọ́ rẹ̀ látẹ̀yìnwá ńlá wọn ti wò yí pé ó ti nírírí ó ṣe gómìnà ní ìpínlẹ̀ Kogi àwọn ti rí bó ṣe ṣe é re ó sì tún jẹ́ ọ̀dọ́ tó farabalẹ̀ wọ́n ní lásìkò tá a wà yìí àfẹ́ bàbá bá mi gbé e sí bàbá bá mi tì í sí bí ọkọ̀ tí ò lépo nú mọ́ wọ́n ní lọ́wọ́ tá a wà yìí ẹni tá a lè pé pé bọ́ sójú ọ̀nà ṣiṣẹ́ tí ó sì ṣiṣẹ́ tagun ni yàtọ̀ fún pé ká máa náwó sọ́sibítù gbogbogbà wọ́n ní lọ́dún 2023 gómìnà ìpínlẹ̀ Kogi yàyà bello ń làwọn fẹ́ kó bọ́ síbẹ̀ wọ́n ní yàyà àdọ́sà bello ń làwọn kàn gbé fún o lọ́dún 2023 ìpè kó lọ díje dupò bí wọ́n ṣe ń sọ tiwọn lọ́wọ́ ń bẹ̀ oníròyìn hmm. èkó lórí Tinubu eh. wọ́n ní ni wọ́n bá gbé ti Tinubu náà kalẹ̀ yìí pé. wọ́n lọ́mọ oyè tó ṣe é tà jù òun ni Tinubu mm-hmm. o fẹ́ mu. irọ́ mo jẹ mu ní mu padà mu ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ló wà mo ti rí náà nínú ìwé ìròyìn ti The Punch tó wà ní ojú ìwé ogún tí wọ́n ní gómìnà Sanwó-Olú ti ṣe gómìnà ìpínlẹ̀ Èkó ó léwájú àwọn tí wọ́n jẹ́ bíi èèkàn náà ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe ìfilọ́lẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu working committee ìgbìmọ̀ amúṣẹ́yá tí ọmọ ṣiṣẹ́ tọ́ àlá àti èròǹgbà Bọ́lá mẹ́ Tinubu láti di ààrẹ ilẹ̀ wa Nàìjíríà wọ́n ní ńgbà wọ́n ṣiṣọ́ lójú ìgbìmọ̀ amúṣẹ́yẹ ọ̀hún òun náà pé ọmọ òye tí wọ́n lè filẹ̀ nílẹ̀ kóòtù òjìbí tí gbogbo èèyàn ó ṣùgbà rẹ̀ òun náà ni Bọ́lá Ahmed Tinubu àmọ́ ìròyìn kan ti ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ń ṣẹwọ́ sí mi Afẹ́nifẹ́re Ọ̀hánẹsẹ̀ Ndigbo àti ẹgbẹ́ NBF ni wọ́n pé bí ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ nàìjíríà ṣe kọ ọlọ́pàá àpínlẹ̀ wọ́n ní kò bójúmu tó kódà afẹ́nifẹ́re ní we are disappointed wọ́n ní ah ah bó o lẹ ṣe fẹ́ ṣe é pẹ̀lú bí lẹ̀wà nàìjíríà ṣe rí àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tètò ààbò lẹ̀wà nàìjíríà ti pin yìnkì tán yányán kó wá jẹ́ pé ẹ̀yin táráàlú dìbò yàn láti lọ ṣojú wa ń lẹ̀ ń ṣojú àpò yín lọ́hùn tẹ̀sí ṣojú wa dáadáa ẹgbẹ́ afẹ́nifẹ́re àti akẹgbẹ́ rẹ̀ láti ẹ̀yà ìgbò tá a mọ̀ sí ọ̀hánẹsẹ ìndìgbò àná ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde tí wọ́n sì ń sọ nípa ìjákulẹ̀ tí ilégbìmọ̀ aṣojú ṣòfin nàìjíríà tó fún àwọn wọ́n ní ẹgbẹ́ ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ kan tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àtúntò ti òfin ilẹ̀ wa nàìjíríà constitution amendment àwọn ni wọ́n pé ìgbìmọ̀ ọ̀hún ní nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti ìpéye tó láti ní ọlọ́pàá ìpínlẹ̀ ọjọ́ wednesday ọjọ́rú òun ni wọ́n kọ́ tán pé àwọn ò lè gbà kí nàìjíríà ò ní ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní wọ́n ti kọ́kọ́ jẹ ọ̀rọ̀ yìí lẹ́nu ní oṣù kẹjọ oṣù keje ọdún 2021 tẹ́ ẹ̀ bá sì gbàgbé gbogbo ohun tó jọmọ́ ti iléeṣẹ́ ọlọ́pàá àkàtà ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ńlọ́wà àwọn ni wọ́n ń gbọ́ bùkátà lórí ẹ̀ bó fi ṣe làálẹ̀ nù àmọ́ abala òfin lẹ́wà nàìjíríà kan fààyè lẹ̀ ní section two one four wọ́n ní ó fààyè lẹ̀ pé ó ṣeé ṣe kí n tó wà ní àkàtà ìjọba àpapọ̀ kan gbé wá sí àkàtà ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ kó kúrò ní exclusive list kó wá sí concurrent list wọ́n ní agbára wọn sì wà nílẹ̀gbìmọ̀ asòfin àgbà lẹ́wà nàìjíríà àti ilẹ̀gbìmọ̀ asojúṣòfin wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n lè sọ̀rọ̀ lórí bóyá ìpínlẹ̀ kọ̀ọ̀kan lè ní ọlọ́pàá tiẹ̀ àti ọ̀rọ̀ míì tọ́jọ́mọ́ ti ètò ààbò àmọ́ nínú ìjókòó tí wọ́n jókòó tí wọ́n sọ lọ́jọ́rú wọn ni mẹ́rìnlá nínú àwọn tí wọ́n jẹ́ bíi asòfin ọ̀hún ní pé àwọn tako àtúntò ọ̀hún wọn ni tó sì jẹ́ pé mọ́kànlá péré ló pé ó yẹ ká ní ọlọ́pàá àpínlẹ̀ èyí ló ru àwọn afẹ́nifẹ́re nínú tí àwọn hanese indigbo náà sì fọnà sójú tóníkálukú wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹwa nàìjíríà kí wọ́n pé àwọn takò pẹ̀lú bí lẹwa nàìjíríà ṣe rí lọ́wọ́lọ́wọ́ tó sì jẹ́ pé ètò ààbò ti mẹ́hẹ̀ tán yanyan nígbà tóun sọ̀rọ̀ Mohammed Wudili ó ní ìpínlẹ̀ Kánò lòun ti wá òun ló sì ń sọ̀rọ̀ nípa ti kádà ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀rù ló wà ńbẹ̀ táwọn èèyàn ò mọ̀ ó ní irúfẹ́ orílẹ̀-èdè tá a ní yìí kò tí ì lè yẹ fún wa ká ní afẹ́ ní ọlọ́pàá ìpínlẹ̀ ó ní bí èèyàn bá ní ọlọ́pàá ìpínlẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀hún ní àmọ́ ṣìṣàkóso rẹ̀ òun ní àmọ́ gbọ́ bùkátà lórí ẹ̀ ò ní tí gómìnà ń bá wá kẹ́fín pé ẹnìkan wà tí ọ̀rọ̀ wọn àti ẹ̀ ò bára mu ó ṣeé ṣe kó sọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí dájá kó sì mọ̀ dẹ́ sí wọn ò ní èyí ń ló jẹ́ káwọn jókòó káwọn wò ó pé àwọn gbọ́dọ̀ rò bí ọbẹ̀ gbẹ̀gìrì ni ó tí àwọn ọ̀bá rò dáadáa ó lè ṣàn torí pé bí àwọn bá lọ tètè kánjú tùlú ọ̀rán ìgbà rẹ̀ tó ṣe lọ́bẹ̀ẹ́ báwọn bá kanjú lórí ọ̀rọ̀ ti ọlọ́pàá àpínlẹ̀ yìí ó ṣeé ṣe kó mi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tẹ́ ẹ̀ bá sì gbàgbé kò tí ì pẹ́ bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn láàrẹ Muhammadu Buhari náà ní òun koro ojú sí i pé ilẹ̀ wa Nàìjíríà kò tí ì lè ní ọlọ́pàá àpínlẹ̀ àwọn ọ̀rọ̀ yìí l'Afẹ́nifẹ́re bẹ̀rẹ̀ sí ní sọ nígbà táwọn ń sọ̀rọ̀ Afẹ́nifẹ́re ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà àbáṣojú yóò ṣe wá kan tó wà nínú àkọọ́lẹ̀ òfin ilẹ̀ wa nàìjíríà ọdún 1999 tó ní ó ṣeé ṣe kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ọlọ́pàá tiẹ̀ afẹ́nifẹ́re alukoro wọn sọ̀rọ̀ ọ̀gbẹ́ni járe àjàyí ó ní bí wọ́n ṣe kọ́ ọ̀hún ó jẹ́ káwọn mọ̀ páwọn tó wà ní àpá ilé ilé ìjọba lọ́hùn-ún nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin tí wọ́n sì jókòó lórí ọ̀rọ̀ òfin ilẹ̀ wa nàìjíríà ó ní kì í ṣe ara ilẹ̀ wa nàìjíríà ni wọ́n lọ ṣojú kì í ṣe ọmọ nàìjíríà ni wọ́n lọ ṣojú ara wọn àti àpò wọn ò ní wọ́n lọ ṣojú mbẹ̀ ó ní ohun tó ń ṣẹlẹ̀ ní tìbútúrò ilẹ̀ wa nàìjíríà lónìí ó yẹ ká mọ̀ pé àfi ká ní àwọn kan tí ó mọ kún ọlọ́pàá lọ́wọ́ torí ipá ọlọ́pàá ò tiẹ̀ ká ó ní tó fi lè mú kí sójà kí ó bẹ̀rẹ̀ sí ní mọ làágùn tàbíyátàbíyá lórí ọ̀rọ̀ ti ètò ààbò ṣéun náà ni ọlọ́pàá ó tún wá sọ pé òun náà òun fẹ́ tẹ̀rì sí ó ní kódà àwọn tí wọ́n jẹ́ bíi vigilante òun la ní kí wọ́n tún kójọ kí wọ́n lè máa kún ọlọ́pàá lọ́wọ́ torí pé omi ti pọ̀ kà lọ fún àwọn tó wà lẹ́ka ètò ààbò lẹ́wà nàìjíríà lórí bí lẹ́wà nàìjíríà ṣe rí ó ní gbogbo wa la mọ ohun tí ń dojúkọ lẹ́wà nàìjíríà àti tí ń bá lẹ́wà nàìjíríà fínra olódà náà tábà wá lo ọ̀nà abẹ́lé tàbí ọ̀nà ọgbọ́n àtinúdá kan láti rí i pé a kún ọlọ́pàá lọ́wọ́ ẹ̀gbọ́ ṣòwò burúkú jù ni kí ló lè ń bẹ̀ ẹ dá iléeṣẹ́ ọlọ́pàá sílẹ̀ fúnjọba àbílẹ̀ kọ̀ọ̀kan kí ló lè ń kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní iléeṣẹ́ ọlọ́pàá ti tiẹ̀ ebi ètò ààbò tí ó penyìnkìn yìí yóò lè padà sípò bó ṣe yẹ kó wà ní ǹjẹ́ wàá mọ iye àwọn ẹ̀mí tó ti sọnù ǹjẹ́ mọ iye àwọn èèyàn tí ẹ̀mí wọn ti sọnù lórí àwọn agbésùmọ̀mí tí wọ́n fojoojúmọ́ fi wà lápè ó ní ajẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n wà ní ipò àgbọ̀dọ̀ ní ọlọ́pàá àpínlẹ̀ yìí ni wọ́n ń jẹ́ ń bẹ̀ nínú mọ̀dàrú tó ń ṣẹlẹ̀ àti wàhálà tó ń dé bá ilẹ̀ wa Nàìjíríà ó ní bí wọ́n ṣe wá kọ̀ tí wọ́n láwọn ògbà yìí ó jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán wà nípò àtàtà tá à ń ṣe ẹ̀ ńlẹ́ ń bẹ̀ ń fún tí a sì ń kó gírí mọ́ta pèlè èèyàn gidi lọ́jọ́ pé bí ẹ̀mí àti dúkìá ṣe ń sọnù yìí ó pé wọn ọjọ́ ń pa àwọn náà rí jẹ́ ń bẹ̀ àríjẹ nímọ̀dàrú lọ́pọ̀lọpọ̀ wọn ó ní àwọn náà sì ní ó yẹ ká sọ fún wọn pé ẹ bá ń kọ́lé gíláàsì ọ̀gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ torí pé tó bá yá ohun tó jẹ lọ yọ padà wá jẹ bọ̀ hmm. àwọn náà táwọn wà nípò agbára ó ṣeé ṣe kọ́mọ wọn tàbí mọ̀lẹ́bí wọn kókó sí páńpẹ́ àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣòro yìí wọ́n ti dálẹ̀ tán iná ò sì mójú ẹni ọ̀dà ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ibẹ̀ ló wà. ọ̀dà ọkọ̀ tó ń gbé owó wọn ní búlọ̀nfàànù àwọn adigunjalè kọlù lọ́nà wọ́n sì gbé owó lọ o ẹ fẹ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ oh. ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan Abba Kyari náà yìí pé àtòwọn àtọ́ṣ pọ́pì wọ́n jọ ń bó káàdì ńgbà bá tójú ọjà dé lẹ́gbọ́ <laughs> gbogbo ọmọ Ìbàdàn ni wọ́n jọ lọ. bí òbílì ò bá já lọ́wọ́ òtúkọ̀ ibi ayọ̀ nírú ọkọ̀ bẹ́ẹ̀ gúnlẹ̀ sí abájọ tí ọkọ̀ máa jòrò sùn bàdán ṣe ń fàbọ̀ fẹlẹ́bùtẹ́ ní bèrè látọwọ́ ọlọ́pọlọ pípé kan sí kejì ìníṣàkóso rẹ̀ wà tí ò sì yingin èyí la fi wá ń pe gbogbo èèyàn síbi ìfihàn fáyé àti ayẹyẹ ìbúra wọlé fúnni fún ààrẹ kọkànlélógún ẹgbẹ́ ọmọ àjòrò sùn bàdàn investiture of alhaji abdullahi abiola ali fca fcib as the twenty first president of ọmọ club tí ó wáyé ní sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní twenty twenty two nílé ẹgbẹ́ wa ọmọ àjòrò club house queen elizabeth road total garden ìbàdàn bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán twelve noon special guest of honour executive governor of ọ̀yọ́ state ọlọ́lájùlọ olùṣèyí abiodun makinde alága ọjọ́ náà ni major general abdullahi muraina retired olùdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà ni ààrẹ àgbà àná fẹ́ gbé ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ccii olóyè yẹmi sọládòye ọ̀gbẹ́ni adéyẹnká ọ̀ṣuntóògùn lálága ìgbìmọ̀ àtò planning committee abdullahi abiola ali ààrẹ kọkànlélógún ẹgbẹ́ ọmọ àjòrò sùn ìbàdàn àtàwọn ìgbìmọ̀ olóyè titun dé iṣẹ́ rere àgbérò ìbàdàn òun ìdàgbà ìdàgbàsókè ń tẹ̀síwájú. Hello there, shopper. Do you need a one-stop shop for all your household shopping needs? Uh-huh, Look no further, because Rejoice Place Supermarket and Rejoice Place Local Market is just for you. <laughs> yeah, for your assorted variety of straight from the farm, fresh and organic healthy food supply. Rejoice Place Local Market stocks up fresh produce weekly and the Rejoice Place Supermarket offers you toiletries, wines, beverages, canned foods and lots more more than you can imagine, all in a serene and conducive environment. And the attendants are all smiles and jolly. Visitors at number 42 Liberty Road by Bola bus stop, adjacent DB Fueling Station, Okeado Ibadan. Telephone 0818 715 4256 or 0909 888 0153 and on social media at Rejoice Place Supermarket. ẹjẹ́ àtọ̀ ìmọ̀lẹ̀ ayọ̀ ní Sunday gbogbo ayé ló ti mọ january twenty eight gẹ́gẹ́ bí ọjọ́ àjọ̀dún ìdásílẹ̀ ìjọ ccc ìmọ́lẹ̀ ayọ̀ paris one sango ìbàdàn tó tún dàpọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ ìbí olùṣọ́àgùtàn wa spray evangelist isaac adéwálé òjò ọjọ́ ológun sunday january thirty twenty twenty two la ó ṣèdùpẹ́ àjọ̀dún ìdásílẹ̀ tó ń ti ìwúyẹ́ ìyá ìjọ wa láago mẹ́wàá òwúrọ̀ tá a sì yí kótó ìdíje oríire lẹ́yìn àjọ̀dún gbogbo olóríire ni ó máa jẹ̀bùrà bàǹdẹ̀ bíi iphone gas cooker fan rédíò àtàwọn ẹ̀bùn gbàmábìnrin mìíràn lọ́dọ̀ yìí kótó ẹ̀ tètè lọ jẹ́ tíkẹ́ẹ̀tì tí pẹ̀lú five hundred naira péré ẹgbẹ́ akọrin ccc mọ́lẹ̀ ayọ̀ paris one ccc mọ́lẹ̀ ayọ̀ paris two tó ń tọ̀pọ̀ ìyàwó olórin ẹ̀mí ló máa forí ẹ̀mí dábẹ́rẹ́ àlọ́jọ́ náà. gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ ìmọ́lẹ̀ ayọ̀ paris one alongbodija railway line sango ìbàdàn ni ó ti wáyé supreme evangelist isaac adéwálé òjò ẹlẹ́yẹ one lólùgbàlejò ẹ máa gbé olùsù ẹlẹ́yẹ kú àjọ̀dún lórí three zero six two two eight one six four three ccc ìmọ́lẹ̀ ayọ̀ ìṣúra pẹ̀lú ayọ̀ láì lódiwọ̀n ìgbìmọ̀ àjọ̀dún lónìí olùjọ́ mi máa ń retí yín o. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and going to mention and butter fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen. So sweet. Summit University of uh, the University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication, Summit University. Siofa provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Our Management, Anamsa. má sílẹ̀kùn o. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatado medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research mama atm pos àwọn ń bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn nítorí pé àwọn ọ̀run sọ̀rọ̀ gu ọlọ́run tí òfurufú náà sì ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn bó bá wa rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká nìṣó ní júdà ká jọ lọ hó ìhó ayọ̀ sí olúwa ọlọ́run. ọlọ́run Yoda Mega Post 2022. twenty tí yóò wáyé ní Monday January 31st, ọdún twenty twenty two yìí ní Malete Baptist Church nìbàdàn Juda Mega Praise àkànṣe ètò orin ìyẹn ọlọ́dọọdún ni tá a fi sọrí ọjọ́ bíi aláṣẹ àti olùdásílẹ̀ Fresh FM Nigeria ọ̀nàwé Yinka Joel Ayefẹlẹ MON Juda Mega Praise 2022, featuring powerful songs of praise from A-list gospel artists Yinka Ayefẹlẹ and the Merrymakers. Lanre Tẹríba Mike Abdul Bisi Aláwìyé Adégbòdò Twins Bukola Akin Adéṣẹ́wẹlẹ̀ Jésù Bídèmí Ọláọba Babátúnmiṣe Yétúndé Ààrẹ Ẹ̀ṣà Ìgbẹ́kẹ̀lé Gòkè Bájọwà Elijah Akíntúndé Ọlọ́run Sọ́bẹ̀ Kẹ́mi Ológo Àrà Ṣẹ́gun Adéwọlé Bàbá Kòkòrò Káyọ̀dé Òyewọlé Ajídára Testimony Chaga pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká panilẹ́rìn bíi wòlíì àgbà MC Remote Pétérù MC Acapella Nepa Boys àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ host Rev Kẹ́hìndé Àlàbí ẹ̀ ẹ má gbàgbé àti wá pẹ̀lú nǹkan àbomú yín o Judah mega praise ní January thirty first twenty twenty two yìí alẹ́ ọ̀pẹ àti ìyìn náà. ọ̀pẹ wa gba yìí wa wàá bọ̀ pẹ́ wa gba yìí wa. Up Modern. We keep nation moving. Motor Dealers Association of Nigeria Modern New Garage Zone 2022 election. Èyí tí ó wáyé lónìí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2022. twenty two. pa là ń pàkíyèsí gbogbo ọmọ ẹgbẹ́ sí pé ẹ má sọ̀bọnù. Ẹni tó dáńtọ́ tó lákàkì tó nígbọ̀njẹ̀ ẹni tó tó tán tí kì í ṣògbè tí gbóhùn olóhùn bọ̀dí. Ìní ẹ dìbò fún o. Ẹ jẹ́ kí wà kó júwe ibi tá dìbò sí lónìí. Kí gbogbo ọmọ ẹgbẹ́ ó lè máa gbádùn níyọ̀tọ̀ mi lẹ́yìn ìbò. Kẹ́tọ̀ central road ẹlẹ́bùkú ọlá podo tógèt academy oríta challenge ayéfẹ́lẹ́ sanyo bolúwájí ẹni tó ló kọrin alhaji adébáyọ̀ ajani jẹ̀lílì ceo royal jelad motors and royal jelad petroleum oníkẹ́ ìdìbò fún lónìí gẹ́gẹ́ bí alága àtàwọn ìgbìmẹ̀ kò lójú kòkòrò ọmọ tágbẹ́ ń fẹ́ kì í jalè ńlẹ̀ bọ́ tiẹ̀ lẹ́yìn àti máa ṣe bọ́ rẹ̀ ní gbogbo ayé ń wò tẹ́ fi sọ pé òun ni àní kábàámọ̀ lẹ́yìn ìbò alhaji adébáyọ̀ ajani jẹ̀lílì pẹ̀lú àwọn ìgbìmẹ̀ ni ẹ dìbò fún lónìí. up modern we keep nations moving. Alhaji Adébáyọ̀ Àjàní ló ń kéde Are you a photographer, cinematographer, vlogger, content builder? Are you into skip making and live streaming of events? Or do you aspire to be one in future? The Nigerian Photo Cinema Exposition 2022 is here. Theme Photo Cinema in Transit. Our guest speakers include Kelechi Amadiobi, Kelala Films, Unlimited LA, Mofe Bamuiwa, M12, Emmanuel Oyeleke, Show Lots, Film Trickers, February 8th to 10th, 2022. 2022 from 9 a.m. to 4 p.m. daily. Venue, Jogger Center, Ibadan. Registration fee is 20,000 naira only with breakfast and lunch inclusive. You can register now at www.npcexpo.ng. You can also call this number 0810 051 2628 for more enquiries. NPC Expo 2022 is brought to you by Broadnet Concepts in partnership with Canon. Renaissance. Media partner Fresh FM. Ajá balẹ̀. Ajá balẹ̀. tọ́ ká tó lọ jẹ́ ń ta àwọn kókó kòkòkò ìsọdọ̀ àwọn aráalé